فإن خير الكلام كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ara ọ̀pẹ́ fún olúwa ọba tí ó sàánú ìkọ̀kan wa ọba tí ó sàánú náà wa ọba tí ó tọ́ sọ́nà ọba tí ó ṣe ìkọ̀kan wa ní ẹlẹ́sìn Islam eléyìí tí ó fẹ́ lé orí jùlọ nínú àwọn àmì ọlọ́run wa àwọn sọ̀tàn òwúrọ̀ tààrà àti àwọn ìṣe ọlọ́run èyí tó jẹ́ ẹ̀ka yẹn pé àwọn tí ọlọ́run bá wọ́n sọ káàmù wọ ọ̀tà ájá tó máa ń ṣe fún àwọn ilé ẹ̀ka ni wọ́n. Adúgbò fún olúwa wọ́n sọ káàmù wọ ọ̀tà torí àwọn oyè èyí tí ó lùkà lórí ọ̀kan wa. Ẹ̀kọ́ni ìtààdá ọ̀yìnkà ẹ bá ń ka àwọn ìtì ọlọ́run bá méjèèjì lórí látẹ̀síwà ọlọ́run bá lẹ́yìn ìkàtọ́ àdúgbò ọlọ́run bá lórí àwọn ìtẹ́lì ilé ìtọ́mọ ni àtẹ̀lé ìfọpamọ́ ilé ìtààmà ni àtẹ̀lé ìtààmà àtọ́wọ́ ìtẹ́ àtìlẹ̀ fún aṣáájú ẹ̀dá àlórí ìtọ́lọ́ àwọn àárín ìwà àárín ìwà sẹ́lẹ̀ àtọ́wọ́ fún àwọn ayé àtàwọn ọ̀hánà rẹ̀ àti gbogbo olùjọba ilé àlọ́bí gbogbo olùròyìn ìlànà ẹni sọ̀rọ̀ wà wà àìlò àìlò sọ́yà títí di ọjọ́ ìjẹ́ àlẹ́ náà mo kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àgbààgbà àti ọlọ́run wa lọ́sùn sáàlù káàdá olùwọ́ta àkókò àwọn àyè tí ó lápẹ̀rẹ̀ ní àdúgbò àwọn tí ọlọ́run bá lọ́sùn káàlù káàlà ṣe ní ìkàn àwọn tí ọlọ́run bá lọ́sùn káàlù káàlà kó ìṣàkóso ilé kọ̀ọ̀kan lé lọ́wọ́ nínú àwọn àgbààgbà lọ́kùnrin àti lóbìnrin àwọn bàbá wa àtàwọn ìyá wa kí ọlọ́run bá lọ́sùn káàlù káàlà kó lọ́ ṣe àdàkùn wọn. ààrẹ láti ẹran bẹ̀rẹ̀ láti ilé àpò eléyìí tí a wà yìí gbogbo àwọn tí wọ́n jẹ́ ìkàn àwọn àgbàgbà nínú ilé yìí àwọn bàbá àwọn ìyá ìyá ọlọ́ọ̀bà lọ́sùn káàlù tààrà ọba ìṣẹ̀lẹ̀ àdàmú wọn gbogbo àwọn tí wọ́n wà ní ìtàn sí ìdílé wọn àbẹ̀lẹ̀ ọba lọ́sùn káàlù tààrà ọba àtàlékún ìmọ̀lá wọn àwọn àwọn tó wà ní ayé ọlọ́ọ̀bà ló sì bá ọ̀tà áyá tó bá wa kẹ́ wọn ní kẹta ayé ó sì bá wa ṣe àlékún àlàáfíà tí ó gbọ́n mi fún àwọn àgbààgbà ní ilé ẹlẹ́yìnlá ní ilé dúdú ní ilé oníkọ̀ọ̀mọ́ àti lẹ́gbẹ̀rẹ̀ lọ nínú àwọn tí wọ́n jẹ́ aṣíwájú ládùúgbò àwọn tí wọ́n jẹ́ aṣíwájú nínú ẹ̀sìn àbẹ̀lọ́ ọba lọ́wọ́ subhanahu wa ta'ala tọ́wọ́n fún wọn ṣe dára fún wọn. Òwúrọ̀ wọn tọ́wọ́n lórí ìtàwọ́sí ìdúró wọn. Ọlọ́wọ́ ọba lọ́wọ́ subhanahu wa ta'ala ọba wa kẹ́ wọn. Tí a bá rí ẹni tí òkú ìtàwọ́sí ìtọ́lọ́wọ́ àgbọ̀ àgbọ̀ nà wọ́n. Ọlọ́wọ́ ìjọba sọ́lọ́wọ́ lọ́wọ́ subhanahu wa ta'ala. Lẹ́yìn náà mo kí àwọn elétò àwọn ọmọ ìyá tí wọ́n gbé ètò ìdárí ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù èyí tó wọ́n wáyé ní ilé àpò ní oṣooṣù àwọn tí ọlọ́run bá lọ́sọ̀ máa ń ta lẹ́lò ní pàtàkì dáadáa yìí àwọn tó lọ́run bá lè fẹ́ràn lò fún iṣẹ́ dáadáa yìí àwọn tí ọlọ́run bá lọ́sọ̀ máa ń ta lẹ́lò tó fi ṣe oúnjẹ oúnjẹ ìmọ̀dé ìpèsèsèkè ọlọ́mọba lọ́sùtánù tààrẹ wátà yìí ọlọ́mọba kọ́ wá sí dáadáa fún ìgbìmọ̀ lápapọ̀ ọlọ́mọba lọ́sùtánù tààrẹ wà tàbí fún ìtọ́sọ́nà ìmọ̀nà fún wọn àkọlọ́mọba kọ́ wá fẹsẹ̀ wọn yẹ àti gbogbo àwọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ ní ọ̀nà ìṣàtìkejì tí àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí tó fi ń ṣe é ṣe tó fi wáyé àtúnlẹ̀ tó rọrùn gbogbo àwọn tí ó kálukú wa kí a ná láti tó pa nínú àwọn ìlú àwọn ìgbìyànjú lọ́nà ọ̀rọ̀ àwọn sọ̀tàrù kàádá kí ó fi tí ó sọ iṣẹ́ rẹ̀ wa ní ọjọ́ ìgbìyànjú àkíyàmù. Àlẹ́yìn àwọn ìtìsíwájú yìí, àkọlé jẹ́ á ìbára wa sọ̀rọ̀ هناك أهمية السنة في إصلاح المجتمع أهمية السنة في إصلاح المجتمع oríṣi pàtàkì tí sókè tí ó fẹ́ ṣe àdédé títún àwùjọ ṣe nípa pàtàkì àti pàtàkì sókè tí ìsìláhì mọ́ṣàmà níbi ìtún àwùjọ ṣe nǹkan tó jẹ́ púpọ̀ tó jẹ́ gbígbà nínú ìbánisọ̀rọ̀ wa yìí òun gẹ̀rọ ni ìsìláṣì mùsàmà kí tó àwùjọ ṣe òun ni nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ṣùgbọ́n abala tí a fẹ́ bá wo ìtọ́ àwùjọ ṣe òun náà ni abala pàtàkì tó náà nípa pàtàkì tí tó náà kó nípa kákó àwùjọ ṣe tó abala ta fẹ́ gbà wo ìsìláàmù ní sọ́nà yìí abala ta fẹ́ gbà wo ìfún àwùjọ ṣe yìí ó mọ̀ pé ìdánilẹ́kọ̀ọ́ wà yìí àfojúsùn rẹ̀ àti ìtọ́jú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ tó fẹ́ kọ́ wa òun náà ní bá a ṣe ìfún àwùjọ ṣe yìí èyí ló ti kí átàlà ní ìtàkọ́kì ní àti flash èyí ti bẹ́ pé ní méjì ìrọ̀tọ́ tó rẹ̀ ní ìzálẹ́tù fasad ìzálẹ́tù fasad orí ẹni kí á mú ìbàjẹ́ kàmọ̀ kúrò tààrà kí ìbàjẹ́ kàmọ̀ wù ìbàjẹ́ rẹ̀ ká ní pé a mú ìbàjẹ́ kù láwùjọ èyí tí a fi ṣe anti-islam àǹtọ́ àwùjọ ṣe nìyẹn adẹ́gbẹ́jẹ́ sí pé nǹkan tí ó máa fẹ́ láwùjọ àwọn nǹkan tí ó nǹkan dáadáa àwọn iṣẹ́ dáadáa òun ni àwọn iṣẹ́ tí yóò máa ṣẹlẹ̀ láwùjọ wa ilé káwọn ọmọ ṣe ìròyìn àwọn èèyàn láwùjọ afẹ́kọ́jẹ́ ìròyìn tó dáa ọ̀rọ̀ táwọn yóò máa sọ láwùjọ wa afẹ́kọ́jẹ́ ọ̀rọ̀ tó dáa àìsọ́kà táwọn yóò máa ní láwùjọ yìí afẹ́kọ́jẹ́ àìsọ́kà tó dáa táwọn wá rí nínú àwọn iṣẹ́ táwọn èèyàn ṣe ilé iṣẹ́ sí iṣẹ́ iṣẹ́ ìbàjẹ́ ni orípa omi tó nà fẹ́ kú láti fún irú iṣẹ́ yẹn ṣe tábà ní àwùjọ àwọn ọ̀fẹ́ pé ọ̀rọ̀ ìbàjẹ́ ni orípa omi tó nà fẹ́ kú láti fún àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe láti mú irú àwọn irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ kú láwùjọ láti mú ìbàjẹ́ bẹ́ẹ̀ láti mú kú láwùjọ báwo la ẹgbẹ́ fún àwùjọ ṣe báwo la ẹgbẹ́ fún àwùjọ mọ́ fún bí àwọn ìwà bàjẹ́ àwọn àdìtọ́kà tó jẹ́ sí ìbàjẹ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ ìbàjẹ́ àwọn ìròyìn tó jẹ́ ìròyìn ìbàjẹ́ àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìbàjẹ́ àpá ikú rẹ̀ fẹ́ fún àwùjọ yìí máa kú ní ọ̀hún kan ẹ̀. láàrín ọ̀tá eléyìí tí ó máa ń ṣẹlẹ̀ láwùjọ oríṣiríṣi ọ̀nà ló ń gbà wá oníṣíṣí àwòrán oní fasáà ló máa ń gbé wá láwùjọ lẹ́yìn tó burú jù tọ́jẹ́ àádọ́mù alfasáà àyẹ́sì sọ́ra wà á sáàbì fasáà wà á kí àwọn olùdarọ́ lẹ́yìn tó burú jù lọ nínú àbúrú lẹ́yìn tí ó

nínú ẹ̀ náà ni àfihàn nínú ẹ̀ náà ni idán ṣíṣe idán nínú àwọn kókó tí máa ń dẹ láwùjọ ni ìgbogbo àwọn àwùjọ tá a bá ti ń lò nǹkan báyìí bàbá àti ìgbẹ̀ láwùjọ rẹ̀ ni bákan náà àwùjọ tá a bá ti rí nìkan hàn ìmá fi ìsìláàmù hàn máa ṣe kèkèrè ní ọkọ̀ ìmá ṣàfihàn àwọn ẹgbẹ́ ìsìláàmù táwọn èèyàn gbangba ṣùgbọ́n tí ìyàwó wà ní kọ́kọ̀ àwọn ẹgbẹ́ ìgbèrí wọn èèyàn máa ṣe ẹ̀rí ló ń pè ní àgbẹ̀fà ìmáwó ìsìláàmù ọ̀dẹ̀ fáwọn olùkókò káfí ìsìláàmù àtàwọn èèyàn ṣùgbọ́n káfí kókòrò pamọ́ fáwọn èèyàn á máa yọ kókò ṣe lẹ́yìn ṣùgbọ́n ní gbangba ìsìláàmù láwọn ọ̀dẹ̀ àtàwọn èèyàn bákan náà àwùjọ ti bí dáa àwọn àdádálẹ̀ àwọn ẹ̀sìn àdádálẹ̀ èyí tí kò tẹ́rì fún nínú ọkọ̀ àrùn àti inú àdí inú tó náà lórí kọ́ ọmọ àrùsẹ́lá rúgbọ́n àwọn àwùjọ tí ó rí ìbá tí wọ́n bàbá ìbẹ̀rẹ̀ àwùjọ yìí onípa wo ni tó nà fẹ́ kó ni nípa tí tó nà kí pàtàkì tí tó nà fẹ́ kó ní ìlú tó wà àwùjọ bẹ́ẹ̀ àwùjọ bá bá ti rí àwọn alìmọ̀háàtì lọ́gbọ̀lọ́ àwọn rí àwọn ẹ̀ṣẹ̀ ìdíkà ṣíṣe orin gbígbọ́ ọjí nínú tẹ́tẹ́ títa rìbá jíjẹ yọ́rọ́ pípa ọ̀rọ̀ ẹ̀yìn títọ́ ògbógbó ṣíṣe ìtàjẹ́lẹ̀ apáyà ìmọ̀kúnmọ̀ àwọn nǹkan

orípa pàtàkì sọ́nà kí ni pàtàkì sọ́nà ní ìlú kan náà ìrọ́lọ́lọ́ إن هذا الموضوع مما يشار إليه الرحال ومما يشار إليه البنات ẹ̀rí ọ̀rọ̀ tí a fẹ́ gbé ẹwù tàfẹ́ sọ nípa rẹ̀ ọ̀rọ̀ kan tó pàtàkì ni tó yẹ sí pé èèyàn máa ń gbé ẹwù láti tẹ̀rẹ̀ àjò lọ sí wọ́n bá ti ṣe mú ìdájọ́ ọ̀rẹ́ èyàn máa ń di ẹrù èyàn máa ń padà kan láti kiri àjò ẹ lọ sí ìkírù kàmá ìbáwá nítorí tó kápọ́ àwùjọ ṣe aláwọ̀ ilẹ̀ tó pàtàkì èyí tí a padà kó àwọn nùsóòsò wa àwọn ọ̀rọ̀ àwọn ẹ̀rí nínú ọkọ̀ àrùn àti nínú sọ́nà lórí ìdọ́ọ̀rọ̀ ẹ̀yàn kápọ̀ ilẹ̀ ọlọ́run bá àwọn sọ̀hánù tààlẹ́ máa kó bí ìbàjẹ́ inú àwọn ọ̀gá bẹ́ẹ̀ ló ṣe pàtàkì ni nínú pé nǹkan yìí àti islam wọ́n lọ́wọ́ yàtọ̀ mọ̀ṣú lẹ́tọ́ ní dáhàrá ti àbíyá òun gẹ́gẹ́ ní èròǹgbà ìpèpè àwọn àjẹ́bí ọlọ́wọ́ àwọn sùpáàlù tààrà òun gẹ́gẹ́ ní tọ́lọ̀ bá àwọn sùpáàlù tààrà tó kú lè gbé àwọn àjẹ́bí ọlọ́wọ́ bá jẹ kókó tọ́lọ̀ bá rí ká gbé àwọn àjẹ́bí ọlọ́wọ́ bá níṣẹ́ òun lẹ́yìn tó wá fún ilẹ̀ náà irú àwọn àbàjẹ́ tí ń bẹ lórí ẹ̀ káwà pọ̀ mọ́ kí wọ́n mú àwùjọ sí lápòjá lẹ́bí adam àrí sọ́lá tó sẹ́lá inú bí lórí àníwà mọ̀ṣọ́lọ́rí sọmọmọ́ àwọn ìṣẹ́lá àríjọ pé òun ẹni sẹ́yìn àbíyá ẹ̀ mọ̀tẹ̀lí àríkẹ̀bà àríjọ pé òun ẹni ọ̀gá gbogbo àwọn àdẹ́bí ọlọ́wọ́ àtàwọn òjíṣẹ́ ọlọ́wọ́ àrí pátápátá فأول فساد ظهر على وجه الأرض من الإطلاق إراقة الدم àkọ́kọ́ ìbàjẹ́ tí ó ṣẹlẹ̀ lórí rẹ̀ àkọ́kọ́ ìbàjẹ́ tó ṣẹlẹ̀ lórí rẹ̀ òun lẹ́yìn ìrọ́pọ̀ ìdámi ìta ẹ̀jẹ̀ rẹ̀ ó ní awọ́lu bàtàrí zọ́nàrọ́ àìlẹ́lẹ́ àwọ̀ awọ́lu bàtàrí zọ́nàrọ́ àìlẹ́wájì àwọ̀ àkọ́kọ́ ní ọ̀bàjẹ́ tó ọkọ̀ tẹ̀lé lórí rẹ̀ òun náà ní ìta ẹ̀jẹ̀ rẹ̀. alùpùpù tẹ̀lé omi ìrìn rẹ̀ fún wa nígbà tí ọlọ́run wa lọ́sùn sáàlù sàárá tó ń sọ ìtàn ọ̀díì àti hàbíì àwọn ọmọ sọ pé kábíyà àti hábíyà ṣùgbọ́n ní ilé tí ó bábà tó jú lára àìyàn ọ̀bí àti hàbí ṣùkọ́ bí àti hàbí tí mo tọ́jọ́ lára sí ká hábílà eh, di bábílà àwọn méjèèjì ọmọ àjọ́dí adam àìyí sọ́lá àti sọ́lá òní wọn ọ̀bí òun hàbí òun làbúrò orí ìlànà tó rìn láti pàdé ní adam tẹ́kẹ́ gbogbo amárápátá àrẹ́lì adam ló bí wọn látọ̀dọ̀ bàbákan àbíyákan olàbíjáde àrẹ́lùwà adam ní ọwà sọ̀wà na àwọn àrẹ́lì adam àrẹ́lì sàlámù sàlámù so àwọn tọ́bákẹ́fẹ́ra wọn ẹ̀gbẹ́ máa ń fẹ́ àbúrò ẹ̀gbẹ́ lọ́pọ̀ ní ó fẹ́ àbúrò rẹ̀ na àbúrò ọ̀bí ọwọ́ ẹgbẹ́ ọ̀lẹ́ni tó rẹwà dáadáa ju àbúrò àbí lọ àbí wọ́n fẹ́ fẹ́ àbúrò ẹ̀gbọ́n rẹ̀ ọ̀dí ṣùgbọ́n ọ̀dí ó takú ó lóun gbà òun ó fẹ́ kàn àrẹ́bí adam àti ìsọ́lá àtúnṣẹ́lá ó dá sọ́rọ̀ yìí ó dẹ̀ pa ọ̀dí láfẹ́ tó kó yọ̀ǹda kí àbí ó fẹ́ àbúrò rẹ̀ ṣùgbọ́n ọ̀dí ló ọlọ́pàá lọ́pọ̀ náà tó ń sọ eré ìgbàlọ́ ọ̀hán ìdí nìyẹn tó fa ìtàjẹ́ alákọ̀ọ́kọ́ rẹ̀ قال تعالى مبينا وقيم عاقبة البغي والحسد والظلم في خبر ابن آدم لسجن في قول الجمهور ọlọ́pàá lọ́pọ̀ náà tààrà orúkọ àbàyí fún wa àbíwọ̀ta burú tí ń bẹ fún ìmọ̀ tayọ̀ àlà àti ìmọ̀ ṣe kìíta àti ìmọ̀ tàbùsí àríbi ìtàn àti ìró àwọn ọmọ méjì wọ́n jẹ́ ọmọ fún adam àrí sọ́lápù sọ́lápù adam àrí sọ́lápù gẹ̀gẹ̀ lójú wọn ilé ìyẹn ọ̀rọ̀ tí àwọn jùgbó rẹ̀

ọlọ́ọ̀bá ní wàtú àléhìn lábà Adam bí hap wàtú àléhìn lábà àdébẹ̀ Adam bí hap ìtọ́lọ́bà kòbáyán kọ̀tùkú ìlà ìtàhàríwá wà láti tàkọ́bá ìlà àkọ́ قال لا أقبلن قال إنما يتقبل الله من ní máa kà àwọn ìjọ yahoo àwọn yàrá ní máa ọ نبع ابني آدم بالحق ìtàn nípa àwọn ọmọ lẹ́yìn Adam méjèèjì pẹ̀lú òdodo máa kà fún wọn ìtọ́wọ́ bá kó bá rẹ̀ nígbà tí àwọn méjèèjì pa ẹran láti fi sin náà wà ó ká lọ bá rẹ̀ pàtàkó bí lámì àhàlì ìmọ̀ ọlọ́wọ́ bá rí dáwà gba ìjọsìn ìkan náà méjèèjì ẹran tí ìkan náà méjèèjì pa lọ́wọ́ wá gbà wàlábí àkọ́gbá mílíọ̀n àkọ́ ọlọ́run ìbálẹ̀ yìí títí pé tẹni alákọ̀ọ́bọ̀ yẹn òun ló pẹ́ra yẹn pẹ̀lú Islam òun ló fi pẹ́ra yẹn pẹ̀lú òdodo kí ló yẹ̀bá ló fi pẹ́ra òun náà ni pé ìgbà títọ́ nǹkan ṣẹlẹ̀ láàrin wọn ta yóò fẹ́ ọmọ yẹn láàrin wọn ó wá ní nǹkan táwọn ó ṣe táwọn ó gbé kalẹ̀ òun lẹ́nu káwọn pẹ́ra ẹni tọ́wọ́ ọba lọ́sùn kánò sálábà gba tiẹ̀ ojú òfin rẹ̀ ẹni tọ́wọ́ lọ́sùn kánò sálábà gba ìpẹ́ra àjẹ́kò lọ́lọ́wọ́ bá nígbà lẹ́kọ́ fẹ́ ọmọ ẹ̀ so títí kọ̀ọ̀bí títí àbí lọ́wọ́ àwọn sùhánà tààrẹ́ta èyí tó jágbòrò pàtàkó bí i àhàní ìmà wà ní ìtàkọ́ bẹ́ẹ̀ ní ẹ̀rẹ́ àbọ̀ ọlọ́wọ́ bá nígbà kàtẹ́ ní kẹ́kọ̀ọ́ bá tẹ̀lé yìí kọ́ọ̀lẹ̀ àkọ̀tùlánà ẹni tó wọ́n máa nígbà lọ́wọ́ bá ti ẹ̀ tó jẹ́ náà ọlọ́wọ́ ń òun ó ti pa ọ́ nítorí pé ó ti ẹyẹ wọ́n lọ́padà fẹ́ ọmọ tó wọ̀n fẹ́ kó fẹ́ ìyàwó tó wọ̀n fẹ́ kó fẹ́ wọ́n lọ́padà fẹ́ yẹn tó ń tó tó wá ń rí fẹ́ ló òun ti padà pa ọ́ kọ́lá iná lọ yẹ kọ́kọ́ bẹ wọ́n hú ní ẹnu tẹ̀lé àbúrò wọn sọ pé à àwọn tó náà wà nígbà wọn bá jẹ́ wọn àwọn olùpáyọ̀ náà wá ní torí ẹ̀ náà wá nígbà tẹ̀lé ìlú gbígbà jẹ torí pé ìdíje pẹ̀lú payọ̀ náà wọn lọ́sùn ọlọ́run àríwá mọ́ràn lẹ́wọ̀ ìrànkọ́ yìí bá ara rí sọ́rọ̀ àjẹ́lọ pé ní ájì láti kàkàtà mi ra àdáàbà ní ìtọ̀rí ọlọ́run bá ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàárín àbí àti kọ̀rí yẹn tí ìkápá ìdíjì yẹn nípa àbòkí yẹn ọlọ́run bá ní nítorí ẹ̀ kàkàtà mi ra ní ìtọ̀rí ọlọ́run bá ní àti lórí àwọn láì ti fẹ́mi lọ pa èèyàn gbogbo ẹgbẹ́ tó bá pa ẹ̀ tí ó pa ẹ̀ èèyàn tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sí ẹ̀rọ àti ẹ̀rọ àpawọ́ ẹ̀rẹ́ àwọn fasáàdì ní àwọn àbẹ́yàn pa èèyàn kan tí ó ti fasáàdì tí ó ti bàjẹ́ lórí rẹ̀ bàkà ánàmà fọ́sẹ̀lá náà tàbí ọlọ́ọ̀bá ní àkọọ́lẹ̀ ìta ẹni akọ lápọ̀lẹ̀ ìdúró ومن أحياها أي سؤال هي نيكا فكأنما أحيا الناس جميعا يوني بأن الله ما يلا يجري كل يبوه ولقد جاءتهم رسلنا بالبينات الله عز وجل àwọn òṣìṣẹ́ àwọn ọlọ́run àwọn ọ̀sán àtàrà olúwa bá àwọn ọmọ ìfẹ́rẹ̀ pẹ̀lú àwọn àmì èyí tó hàn fọ́nà ìlẹ̀kẹ̀sí ọ̀rọ̀ ìsinmi ìlẹ̀kẹ̀sí ọ̀rọ̀ ní ìgbòbá ẹ̀dá ìlẹ̀kẹ̀sí àwọn ilẹ̀ mọ́sílì ọlọpàá lẹ́yìn náà lẹ́yìn táwọn pẹ̀lú àwọn tó hàn kan ní nínú àwọn lẹ́yìn ìtùtù àti àwọn ẹ̀rí tó hàn wa lẹ́yìn tí tí wọ́n ti ti tayọ ara wọ́n ti ti ìbàjẹ́ lórí ilẹ̀ náà ẹni wọn lọ sọ́ọ̀tù maria láti ara 27 sí ara 32 ẹ̀rí ìdí yíwa wípé àkọ́kọ́ bàtàlì tó tẹ̀lẹ̀ lórí ilẹ̀ òun náà ni ìpànìyàn ìtàjẹ̀sílẹ̀ ẹ̀rẹ́ ti rẹ́pẹ́ láwùjọ wa yìí ó ti di nǹkan tó gbajúmọ̀ rẹ̀ ẹ̀rí pé láwùjọ wà ní ẹ̀mí èèyàn kò jọ àwọn èèyàn rí mọ́ ẹ̀mí èèyàn kò sáàbù fẹ́rí èèyàn oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ láwùjọ wà lónìí àwọn míì ta ẹ̀jẹ̀ ẹlẹ̀ lórúkọ ẹ̀sìn léyìí tẹ́sí ọ̀rọ̀ wọn léyìí tẹ́sí ọ̀rọ̀ wọn sọ wọ́n á ta àwọn ẹ̀jẹ̀ wọ́n á tẹ̀jẹ̀ àwọn èèyàn lẹ̀ lórúkọ fáwọn fi ń sin lọ́wọ́ lọ́sùn nítorí dúkìá yìí wọ́n fẹ́ lówó lọ́wọ́ wọ́n fẹ́ tó gun owó àwọn èèyàn tẹ̀gẹ́ nítorí àwọn àmì tẹ̀gẹ́ lẹ̀ nítorí ẹgbẹ́ òkùnkùn ìwọ́n wà lọ ẹgbẹ́ òkùnkùn a ìlú wà lọ ẹgbẹ́ òkùnkùn b so ẹ̀yìn báyìí fa ìtàjẹ́ lẹ̀ káàkiri láti tó sábà rẹ̀ àwọn èèyàn ta ẹ̀jẹ́ lẹ̀ nítorí òdèlú

ìbàjẹ́ mẹ́rà òjò wa nǹkan tí ó ti jẹ́ òògùn tá a lè lò láti fi ṣàtúnṣe ìbàjẹ́ yẹn òun lẹ́yìn ká padà sí tó nà èyí ká fi padà pọ̀ wá lórí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sán ẹni tó gbogbo àwọn táwọn sọ yìí tó bá jẹ́ sí kí wọ́n bá jẹ́ àlùsùn náà ni wọ́n àti báwọn ṣe rú ẹ̀ nítorí wípé ẹ̀yà àlùsùn náà kan tó tàjẹ̀ ẹ̀yà ẹlẹ̀ pẹ̀lú gbogbo ọ̀nà ìbàjẹ́ táwọn ìgbàbàjẹ́ ẹlẹ̀ àwọn tí ń tàbí àwọn èèyàn ilẹ̀ lórúkọ ẹ̀sìn pé wà ìsì àwọn ọmọ ẹ̀yìn ń tàbí súnà wọ́n ń tàbí súnà wá ẹ̀yìn ẹ̀yìn tó jáde súnà lójú tó àti lójú tó ń tẹ̀lé súnà lẹ́yìn sọ̀tọ̀lọ́sọ́lá kó máa tàbí ẹ̀yìn ẹ̀lẹ̀ báwọn ilé ti ń tàbí ẹ̀yìn rẹ̀ àgbogbo ara láwọn àwọn tí ń tàbí àwọn ẹ̀yìn ẹ̀lẹ̀ rẹ̀ àwọn èèyàn lè máa gbẹ̀kẹ̀jẹ́ pẹ̀lú tó bá yàrá táwọn tájẹ́ ògidì alùsùn náà wọ́n wípé ìdáyẹ̀ wọn gbàtí àti ìgésòkòtò òun kọ́ ni ẹ̀fẹ́ jẹ́ alùsùn náà nítorí pé ní ìlú Ìlọrin tá a wà yìí náà láàrí Christian àrí àpòsù tọ́jà wọn gbàtí tó ti gésòkòtò kódà ní sùkàtì lọ́wọ́ táǹkì ẹ̀rẹ́ tí mo sọ yìí gbé ìtọ́ba yẹn pé ìdáwọn gbàtí àti gésòkòtò lọ́wọ́ ìlàlùsùn náà irú àpòsù yẹn tọ́jẹ́ Christian yẹn ọyà kọjá kan náà alùsùn náà ẹgbẹ́ kan eléyìí báyìí kọ́ lọ́sọ̀rọ̀ ìwé sọ́nà ìyẹn kọ́ lọ́sọ̀ ìlú ní súnà lójútọ́ ni ọ wà lára súnà ṣùgbọ́n kọ́ sọ̀rọ̀ ní súnà àwọn táwọn yìí náà sọ̀rọ̀ pé wọ́n kírun àwọn táwọn yìí náà sọ̀rọ̀ pé wọ́n yẹ lẹ́bílà sẹ̀kọ́ ń bá rẹ̀ bá ti gbà wọ́n àjọ̀gbà náà ó yẹ bá yẹ kì nítorí ẹ̀ náà ní àti torí ẹ̀ ká wáyé ẹ̀rọ mọ́ àwọn ìjọ mùsùlùmí tó kù náà kí ló tó wájẹ́ pé torí ọmọ ìgbà tó tó tó kù kò náà fẹ́ sàbòsí bá lóbi náà ẹlòmíì bóyá tó kó kàfẹ́ bá alùsùn náà ń kọjẹ́ ó fẹ́ lé àwọn èèyàn jìnà sí àwọn alùsùn náà kẹ́wọ́n bá darapọ̀ mọ́ wọn torí torí ẹ̀ yọ́wọ́ wo kí làwọn nǹkan tó lè fi bà àwọn alùsùn náà ń kọjẹ́ yóò fi àwọn ilé ìtì sọ́dọ̀ alùsùn náà fẹ̀fẹ̀ lọ́wọ́ ẹ̀ yẹ alùsùn náà jà ó ṣe gbé pẹ̀lú jẹ́ pé irú àwọn ẹ̀yà ìyẹn tẹ́ ẹ̀ bá lọ́wọ́ tí wọn owó náà yìí ẹ̀rí ìtìláì kí wọ́n gbé wá láwùjọ sí orí pa àbí pàtàkì tó nà níbi títọ́ òjò sí táwọn ilé ìfẹ́ bá òjò yẹ táwọn ilé ìfẹ́ bá òjò yẹ sọ àwọn tí a gé pàtàkì tó nà nípa títọ́ òjò sí wáyé àwọn náà là ń tako irú nǹkan tó bá jẹ́ pé ìwà kẹ́kẹ́ ń bẹ lọ́wọ́ wa ni àbí tá a gbà pẹ́sẹ̀ ní àdíkàkú

níbi báwùjọ ṣe nìyẹn ó túnmọ̀ sí orúkọ àwọn ẹgbẹ́ òkùnkùn náà táwọn ẹgbẹ́ bá fi ìtẹ́ ẹgbẹ́ òkùnkùn lẹ̀ tábàkàrà pọ̀ mọ́ sóun náà wọn ní ìṣòro kàtà ṣe mọ́ ìtàjẹ́ ẹlẹ̀ tó ń wáyé láti ọ̀dọ̀ wọn eré tó jẹ́ ìbàjẹ́ láwùjọ kò ní ṣẹlẹ̀ wọn ẹ ẹ̀ láti sóun náà yí òde bẹ̀rẹ̀ tí ọmọ àwọn ọmọ ọmọ òde yìí káàkiri táwọn bẹ̀rẹ̀ òun náà olórí àwọn ọdún ilé ìgbókú lọ fún kádà fún kọlọmọ jákòjì kọlọmọ pa àwọn tí wọ́n jẹ́ ilé alátakò àwọn ọmọ ọjọ́ fẹ́ díje sí ipò táwọn pé àtàwà mẹ́rin ikú olórí rẹ̀ ó ṣe é ṣe bẹ́ẹ̀ ní gbígbá ipò tí wọ́n lù wá nítorí ayé ìtọ́lọ́ọ̀bà torí tó mẹ́fẹ́ láàrin ọdún mẹ́rin ọgbẹ́jọ ọdún mẹ́jọ náà lẹ́ẹ̀lú ẹ̀sẹ̀ pa orí ẹ̀ ní tó ẹ́ pé orí òun ni gbogbo mọ̀lẹ́bí wọn bára lé ẹpa òjì ẹ̀yìn tó yẹ sí pé ọgbẹ́ tẹ ẹja sínú ọkàn àwọn ẹbí wọn láti àwọn ọlọ́run ó fi dé kò lè fà ẹ̀yìn alùsùn náà kẹkẹ ọwọ́ ayé bí ọmọ ìtàjẹ́lẹ̀ nínú fọ́fẹ́ tó gbowó ọgbẹ́ tó sólẹ̀ ẹ̀yìn alùsùn náà lẹ̀ ẹ̀dẹ̀rá ìlú ẹ̀rẹ́ kọ́ máa ti yàwó yàwó gbèrè tí ó wà ní bùkátà sí kọ́nà ìrẹ́ nítorí tí iṣẹ́ yàwó yàwó ti ní kó ìlà tó kọ́ fẹ́ sáájú ti iṣẹ́ ẹ̀kọ́ ẹ̀rẹ́ ìwàjẹ́ kó lè máa rí àdìdìkìlù ẹ̀yẹ̀ láàrín ẹ̀kẹ́kẹ́ kan èyí jẹ́ pé yọ́ máa ṣe yọ́ máa fi ẹ̀yà ara èèyàn ṣe àbí ẹ̀yẹ̀ láàrín tó tí ó lọ máa ní tẹ́ jẹ́ yìí ní sí náà

ìjẹ́mọ́ pẹ̀lú ọlọ́run wa àwọn sùpàdù tààrà ìjà ìfẹ́ papọ̀ mọ́ ọlọ́run wa nínú ìjọsìn ìgbé ẹ̀tọ́ ọlọ́run wa àwọn sùpàdù tààrà fẹ́yà lẹ́yìn rẹ̀ pé láwùjọ wa ó làwọn èèyàn ní ìyẹn ẹ̀jẹ̀ nígbà bá ó làwọn èèyàn ní ìdìní ni wọ́n fi jẹ́ni tí ó pàtàkì láwùjọ àbẹ́ni táwọn èèyàn bẹ̀rù táwọn èèyàn yá síwájú nítorí ẹ̀kọ́ tí ń bẹ lọ́wọ́ ìjà èyí ká padà máa sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ fẹ́ yìí. Nam, wàsábàbù dáríka àgbègbè fi sọ ìlú, wàsábàbù dáríka àgbègbè fi sọ ìlú. Ètò jẹ́ sí okùnfà ìbàjẹ́ ẹbọ, èyí tàbíkò ló ga jù nínú ìbàjẹ́ tí jẹ́ ló yẹ, òun náà ní ìmá tàbí jù nínú àwọn ẹni rí. Kátayọ àlà, nípa bá ti báwọn ẹni rí lù, ó yẹ báyìí وذلك لما غلوا في الصالحين eléyìí báyìí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ lórí ilẹ̀ nígbà tí àwọn èèyàn tí wọ́n tayọ àlà nípa àwọn tó jẹ́ rere hátà àdàdúrù débi tí wọ́n fi ń sìn wọ́n lẹ́yìn ọlọ́run bá hátà àdàdúrù ní ìjú ìlà fọ́nà ọlọ́ọ̀bá ní àwọn èèyàn ìjọ kan ṣoṣo ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀sìn kan ṣoṣo pé lọ́wà lórí ilẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ káàlẹ̀ náà tó ó ń mẹ́ta wà sí ẹ̀ láti wà láti adam àyè sọ́lájọ sẹ́lá títí fá tóbi di àdúgbò àwọn ìjọ àlẹ́bí mú wọn tẹ́bọ̀ ṣẹlẹ̀ síwájú tẹ́bọ̀ tó ṣẹlẹ̀ lásìkò àwọn ìjọ àlẹ́bí mú wọn káàlẹ̀ náà ẹ̀sìn ìpínlẹ̀ ìlú ilẹ̀ ìlànà kan ẹ̀ẹ̀kan tó dínà ní pẹ̀lú yẹ òun náà lẹ̀sìn tánàbí adam àrí ìsọ́lámù sọ́lám tó ń ṣe òun náà lẹ̀sìn islam olóòjẹ́ sí àyùmọ̀kan táwọn ọgbẹ́ ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn ẹbọ kápẹ̀lẹ́ ní àbáláyé ẹ̀sìn islam lẹ̀sìn àbáláyé tó ní pàdé adam àrí ìsọ́lámù sọ́lámù ń ṣẹlẹ́bọ tó bá jẹ́ pẹ́lẹ́bọ làbẹ́bí adam tásọ ẹbọ tánàbí adam ń ṣe tánàbí adam ń ṣe lẹ́yìn ọlọ́run tí ẹ bá ní Ṣàngó ni ábẹ̀rẹ̀ tó yóò lẹ́bí Ṣàngó èyẹ lẹ́tòrí Ṣàngó ẹni yóò lẹ́bí Ṣàngó tí ẹ bá lóògùn ni èyí yóò lẹ́bí Ògún tí àlẹ́bí Adam fẹ́ pé òun ni bàbá gbogbo yẹn pé báyìí kí wọ́n làlẹ́bí Adam ń ṣe káàkiri àlẹ́bí Adam ń pè lẹ́yìn ọlọ́run bàbá ọlọ́run bàbá ọlọ́run bàbá ọlọ́run ìlànà ìsìláàmù tọ́lọ́wọ́ àìjẹ́ lábẹ̀ tó bá rẹ̀ ààrẹ fún gbogbo àwọn ẹlẹ́yìn وعلى في سنوة كان الناس أمة واحدة فبعث الله نبيين ومشيرين ومنذرين nígbà tí ìyapa wá dé ìyapa wúṣẹ̀ ìyapa pé ẹ̀sìn wa pé ní méjì lásìkò alẹ́bí inú ayé ìsọ̀lá ní sọ́dá àwọn ìjọ alẹ́bí inú àwọn ọmọ bẹ̀rẹ̀ ẹbọ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ ẹbọ òun ni ẹ̀sìn pín láti gbà yẹn lọ́wọ́ ọba àdébíyá tó wá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ọba yìí mubashirin lẹ́ni tí ó mọ̀ fún ní ìrùdùnú àwọn tọ́tọ́ wà lórí tàbí tí wọ́n tẹ́ mọ́ pẹ̀lú ọlọ́run wọn lọ́sùn àrùn ààrẹ wọn mú gírí kó dẹ̀ máa kìlọ̀ báwọn kan jẹ mọ́ pẹ̀lú ọlọ́run wọn lọ́sùn àrùn ààrẹ wà á ń zala máa hùn mú kìtà wà á ń zala máa hùn àkìtà ọlọ́run bá àkàlẹ̀ fún wọn pẹ̀lú ọ liyahkuma bayna an-nasi fima ikhtalafu fihi kí tí àyẹ́ lè máa ìdájọ́ láàrin àwọn èèyàn lórí fún ọjà parí ẹ̀ Al-Qur'an yọ máa sára yọ máa sára yọ máa ṣe ìdájọ́ pé àwọn tó bá wà lórí tàbí àwọn ẹni wà ní ìlú ẹ̀yin tẹ́ bá wà lórí ẹbọ ìtẹ́ ẹ̀yà parí lórí ẹ ẹ̀yin lẹ́wà lórí àná so ìka tó wà láyé lórí ẹ̀sọ́ Al-Qur'an kalẹ̀ yẹn láti máa ìdájọ́ láàrin

ọlọ́wọ́ ẹ̀kọ́ máa jáde náà tó ní ìlà ọdún mẹ́ta wà ìdẹ̀tẹ̀ ọlọ́wọ́ bá ní àwọn èèyàn ò sí lórí nǹkan kan ju ẹ̀sẹ̀ ọmọ ojú lọ wà máa jáde náà tó àwọn èèyàn máa tẹ̀lé lórí ayé ìlà ọdún mẹ́ta wà ìdẹ̀tẹ̀ àbí ìjọba ojú ọlọ́wọ́ bá tó sọ ẹgbẹ́ àwọn ọmọ kan lọ sọ́dún sọ́dún lọ́tọ̀ ní ọ̀sọ̀ pé pàtàkì wọ́n kan sọ pé sáré láti wú mẹ́tẹ̀wà sí dákẹ́rù bàbá ẹ̀ka mọ́rùn lẹ́bí jí lọ ọba ṣe iná ọmọ gírí ṣùgbọ́n ilé sọ́dún lọ sọ́dún yìí ló ṣe nínú ẹgbẹ́ pàtàkì ìyá paló ṣẹlẹ̀ ẹ̀sìn ní ìsìnkẹ́mọ́ pẹ̀lú ọlọ́wọ́ lọ́sùn sáré sàárá látara ìmọ̀ tàtẹ́jù nípa àwọn ẹni rí débi wípé àwọn èèyàn lọ ń jọ́sìn fún sáré àwọn ẹni rí àwọn èèyàn lọ ń pe àwọn ẹni tí wọ́n wà ní sàárè yẹn lẹ́yìn àwọn èèyàn lọ ń pe fún wọn àwọn èèyàn lọ ń gbé ìjọsìn fáwọn ẹni rí àwọn míì tọ́wà ayé ayé náà àwọn èèyàn lọ ń tọrọ nǹkan lọ́dọ̀ wọn lẹ́yìn ọlọ́run wa ọlọ́run bá ní tí kìí bá ṣe gbóòrò kẹfù ti sáájú látọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kó wò nípa gbogbo ayẹ́rẹ́mọ́ làkóso yàgbà ìlànà ọlọ́run bá ní wọn bá ṣe ìdájọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin wọn ìmọ̀ bí má sí ìhì ọ̀sẹ̀ ìgbò lórí nǹkan tí wọ́n yàgbà lórí ẹ̀ tí ìbá fi pé gbóòrò kẹfù ti sáájú lọ́dọ̀ ọlọ́run bá pé ìdájọ́ ti pẹ̀lú ìdàkẹ̀yàwó ọlọ́run bá ní làkóso yàgbà ìlànà bí má sí ìhì ọ̀sẹ̀ ìgbò òun ọlọ́run bá ṣe ìdájọ́ lórí ìkàtàkì àpàrí ẹni eré wọn lọ sọ́ọ̀dù yunus nítorí àdìkò jama'a àbáwà ìlú kẹfí nígbà tó ń sàlàyé ayà yìí nínú tẹ̀sí wọn wọ́n ní ثم أخبر تعالى أن هذا الشرك حادث في الناس أن لم يكن wọ́n ní ọlọ́wọ́ bá ní jọlá ó ń tàbí fún wa nínú ayà yìí wípé annáhàrá ṣe ìkà ṣáàjìkùn pé ẹbọ tọ́lọ̀ bá ní jọlá nípa rẹ̀ ṣáàjìkùn ìgbẹ̀kọ̀bẹ́ pé àdádá alẹ̀ ìgbà ẹgbẹ́ kò sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó padà wáyé ó padà tẹ́lẹ̀ ní ṣáàdìmọ̀ bínáàtì ó ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn káàkiri báyìí alàbíyàkùn ó di àti wípé gbogbo àwọn èèyàn lápapọ̀ káánú àìlàdí nínú àṣíjì orílẹ̀-èdè kan ojúmọ́ wà wà á ń tẹ́lẹ̀ kàkúnlẹ̀kù káánú àìlàdí nínú àṣíjì gbogbo àwọn ẹ̀sìn orílẹ̀-èdè gbogbo èèyàn orílẹ̀-èdè kan ojúmọ́ wà tẹ́lẹ̀ wà wúwà Islam ìlúkẹ̀ sí ìlú orílẹ̀ Islam ọ̀nà bá ìbáàsì àwọn ọ̀nà ìbáàsì ìgbàgbọ́n sàlàyé ara àbọ̀wọ̀n àgbà ọ̀sọ̀rọ̀ láàrin ìkọ́nà ọmọ tí wà lẹ́bí sọ̀tọ̀lọ́ ọ̀sọ́lọ́ ó ní láàrin àlẹ́bí Adam sí àlẹ́bí Nuhu aṣọ dùkúrú ọgọ́rùn ọdún mẹ́wàá lẹ́fẹ̀ẹ́ àlọ́ yẹni pé 1000 years 1000 years ní bẹ̀rẹ̀ àrẹ̀ àlẹ́bí Adam sálẹ́bí Nuhu ó ní kúndùn àrẹ̀ Islam láàrin gbogbo ọgọ́rùn ọdún mẹ́wàá yìí gbogbo wọn pátápátá orí Islam wọn kùndùn àrẹ̀ Islam kò sí ẹ̀kọ́ kankan lórí ilẹ̀ lásìkò yẹn ló mọ̀ wọ́pọ̀ àti òsì láàbò lẹ́yìn nàìjíríà lẹ́yìn yẹn ni ìyapa wá ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ìyapa tó ṣẹlẹ̀ yẹn so ó ní wà lórí dájú abdulham nígbà yẹn wọ́n bẹ̀rẹ̀ sí máa jọ́sìn fún òòsà eré àwọn yẹn bẹ̀rẹ̀ sí máa jọ́sìn fún abdulham oríba ìsìn àwọn eré àwọn igi oríba ìsìn nǹkan táwọn yẹn bẹ̀rẹ̀ sí máa jọ́sìn fún yìí wà àwòtáàn àwọn a tí máa jọ́sìn fún sàárè wọ́n bẹ̀rẹ̀ tí máa ti sàárè àti àwọn òòṣà àwọn ẹgbẹ̀rẹ̀ tí máa fi wọ́n bàbá àjàlọ́hù àrùsùlà ní tó wá àti àwọn ẹ̀rí tí ó

ìgbà tí ẹbọ́ tó ilẹ̀ òun náà ni ìgbà tí àwọn ìjọ àlẹ́lẹ́ yóò wọ́n bẹ̀rẹ̀ sí máa tàbí lórí àwọn ẹni rí wọ́kọ́lù látàràrún na áàrí hátàkù wà látàràrún na wájà wà látùwà àwà láyà gúnta wà yàrúkọ wà lọ́tọ̀ àwọn

tẹ́ bá ti bẹ́ẹ̀rẹ̀ wọn tẹ́ rí wọn ẹ lè máa rántí wọn ló lè máa mú ẹ̀yìn náà àgbẹ̀hùnbẹ́ láti jẹ́ ìyàn náà ọwọ́ ọwọ́ bá wọn láwòrán èèyàn lẹ́yìn tí wọ́n ní máa káwọn òwe máa yí màdá bẹ́ẹ̀ bèèrè wọn yẹn ìgbà tí wọ́n bèèrè wọn láwọn àkókò yẹn wọ̀n sí wọn wọ́n kà gbèrè wọn nítorí nọ́mbà máa rántí wọn bó kálukú wa náà ti láwọn fọ́tò èèyàn pé ìtorí ìta àtòrí ẹ̀yà òun náà ní káàkiri àmọ́ rántí àwọn tí ó wà lọ́gbọ́tò yẹn

eléyìí náà ni irú rẹ̀ ẹbọ táwọn obìnrin ṣe náà yẹn ọlọ́pàá ní jẹba bí wọ́n mọ̀ sọ nígbé máa dà gbogbo ìlà ní ìkọ̀rọ̀ ìgbóná ìlànà ní jùlọ wọ́n ni àwọn sáǹtì yìí gẹ́gẹ́ pà nítorí kẹ́kẹ́ sí wọn àwọn náà mọ̀ ń pé wọ́n yẹ sọ lọ́hùn ṣùgbọ́n à ń من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله ọlọ́ọ̀bá alùkùránì náà kà fún wa yìí ọlọ́ọ̀bá ni wọ́n yà ìlú náà ní dúnì láàrin máa lẹ́yà tó rú wọn lẹ́yà bá yìí ọlọ́ọ̀bá ni wọ́n ń sìn lẹ́yìn ọlọ́ọ̀bá àwọn nǹkan tí ó lè fara ni wọ́n àwọn nǹkan tí ó lè fi nira kàn wọ́n àwọn ń bẹ láwùjọ wa ó ti wá di pé láwùjọ wa báyìí nìsín àwọn ẹlọ tí àwọn sàárì àwọn èèyàn tán pè lẹ́yìn ọlọ́ọ̀bà lọ́sàáràwọ́ lọ tọ ọmọ mẹ́ ẹni tí ò bá wọn rí àwọn èèyàn kí wọ́n sàárẹ̀ pẹ́ ààrẹ ọlọ́jọ́ ní pẹ́sán fẹ́wọ́sàn wọ́n lọ sí àwọn sàárì wọn lọ tọ ọmọ mẹ́ àwọn èèyàn tí tẹ́ wọn wá lọ déédé àbẹ́ni tí òríṣẹ́ bọ́yọ́ kàwé tẹ́ kò ríṣẹ́ wọ́n wáṣẹ́ wáṣẹ́ kò ríṣẹ́ wọ́n lọ bẹ̀ wọ́n lọ wọ́n lọ tọ̀ wọ́n bẹ̀ oríṣiríṣi bùkátà làwọn èèyàn ń gbé lọ sí ìtàrí mẹ́kọ́ ti bẹ̀rẹ̀ lórí ẹ̀rí àgbòlówó fi sọ rí rí ìmá kàtẹ́jù ìmá káyọ́ àlà nípa àwọn ẹni rí so àwọn tààkà yìí gbogbo wọn pátápátá ẹni ọlọ́run wọn so èsì lọ́wọ́ bá àwọn èèyàn wọn ẹgẹ́ bí onímọ̀ràn tó ní tẹ̀fí nípa gbogbo wọn jẹ́ gbẹ́ ìrìn wọn tẹ bá ti gbẹ́ ìrìn wọn èyí yóò ti jẹ́ ìmọ̀ ọ̀rán kí wọn wọ́n lè ṣe bẹ́ẹ̀ nígbà yẹn ti gbọ́nà sí wọn àbílọ́pù náà gbá fún sàlàyé wọn nínú sọ́yọ́ ṣùgbọ́n gbà tó padà wọ́n yá tí ọjọ́ lọ gbogbo àwọn tọ́mọ ìta àwọn èrè tí wọ́n gbẹ̀ yìí tọ́mọ ìdí táwọn tó lè gbẹ̀ wọ́n ti kúta lórí rẹ̀ so lẹ́yìn rẹ̀ tí àwọn àrọmọdọ́mọ wá dé fún so níjẹ tó àwọn bá wọn àwọn ọmọ tó yé kẹ́ni tí ò lọ nílùú mọ́ ẹni ikú ọ̀dọ́ pọ̀ ẹni nǹkan ẹni àwọn

lórí ẹ̀ wọ́n yíba yìí náà a eléyìí báyìí àjẹ́kò yé wa wípé nínú àwọn fàtàlì eléyìí tàrí láti pọ̀ ma lórí ilẹ̀ tí súnnà tó sì wá pọ̀ ma lórí ilẹ̀ òun náà ní wà àwọn ìkàlá ẹ̀rí pé àwọn tí wọ́n jẹ́ oní súnnà àwọn tó ń pẹ̀tọ̀ lọ sí súnnà lọ́dí sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tí wọ́n ń gbájúmọ́ nínú pẹ̀pẹ̀ wọn òun náà ní báwọn láti fẹ́ tako ẹbọ báwo la yẹ fẹ́ tako iṣẹ́ ṣíṣe ká máa jóṣẹ́ ẹ́ ká máa sí gbẹ́rẹ́ ká máa rí nǹkan mọ́lẹ̀ ká máa gbé nǹkan kọ́ ká máa dé nǹkan mápá ká máa dé nǹkan mọ́jì wọ́n yẹ máa yẹ ká máa gbé nǹkan mẹ̀ ká máa só mọ́mọ́tò gbogbo àwọn eléyìí ẹ̀bọ ni eléyìí náà lè tún náà gbogbo sí ni ẹ ẹlẹ́gbẹ̀ẹ́ pé ìpèsè àlùsùn náà gbọ̀dọ̀ náà ìpèpè súnà àti pàtàkì súnà láwùjọ ẹgbẹ́ ọwọ́ fún àwùjọ ìmọ̀bùn yẹ̀bọ̀ ó jẹ́ pé àlùsùn náà ẹ̀ẹ̀lò rí alùsúnlẹ̀ ní ẹ̀bọ̀ láyé tó bá alùsúnlẹ̀ bá ìpé kí jẹ́ wò ẹ̀bọ̀ ni ẹ̀ẹ̀lò alùsúnlẹ̀ rẹ̀ alùsúnlẹ̀ bá pé ẹwọ ti àwúrẹ́ ẹ̀bọ̀ ni alùsúnlẹ̀ bá pé kí ẹ̀bọ̀ ni bá ọ̀nà àdẹ́kò fi parẹ́ mọ́ ẹ̀rí rí tó bá yẹ pé kò sí gbẹ́rẹ́ ní kótó láti tún náà láti lọ́dún láti tún náà ẹ̀rí tó kò sí gbẹ́rẹ́ ní jẹyẹ wúlò mi ti ẹ̀rí lágbẹ́rẹ́ yọ kan lára mi ẹ̀rí lágbẹ́rẹ́ yọ kan lára mi pé máa yìí kò sí nǹkan tó fà á lára àwọn pàtàkì tún náà ní ikọ̀ àwùjọ mọ́ni pàtàkì tún náà ní ikọ̀ àwùjọ mọ́ni ẹgbẹ́ ọ̀dọ́ máa ń bì ní gbogbo àwọn ẹgbẹ́ láti ti mú ọwá di ọmọ ẹ̀kú tó bá wọn fẹ́ ìbájú ìfẹ́ láwùjọ kò sí ní kò sí sí èyí ó ti pẹ́ ta tí ó tí tí wọ́n tí tí ó délé pẹ̀lú orí rẹ̀ pé ó délé kò sí báwọn ọmọdé yóò ti ń padà mọ́ sọnù kò sí mọ̀tí ní padà mọ́ fọ́tẹ́ àwọn àwọn ọmọ ogun tẹ̀ ṣé bí wọ́n làmọ̀ ẹ̀kẹ́ tẹ̀lé láwùjọ. pápá ìlàwọ̀ iṣẹ́ wọ̀nyí lára àwọn ipa tí túnà fẹ́ kó láti fọ àwùjọ ìmọ̀ yìí olóbijẹ́ tó gbogbo àwọn tí ti rọ̀ àwọn àbàjẹ́ yìí ọ̀tá ní mọ́ máa lù túnà torí bá lù túnà ní gbogbo ti àwọn ọ̀fẹ́ fún wọn yìí ní èyí fẹ́ káàlù súnà kó gbé ní láwùjọ ìjọba wa kó gbó nǹkan tó bá ní láti gbogbo dáàlù súnà mọ́mọ́ mọ́mọ́ mọ́mọ́ kà nípa nítorí wọ́n ti mọ̀ pé àwọn eléyìí ni wọ́n fẹ́ takò kó yọ pé ìbàjẹ́ ń òun náà ni kọ́ lù tààrà mú ìjọba àgbòhórí pàtàkì ìbáríwọ̀ ìbàdàn ọ̀rọ̀ lọ́wọ́ bá kó sùpárọ̀ sàárà tó lọ́wọ́ bá ń sọ mọ́lọ́ kùnán nígbà tó lọ́wọ́ bá ti dá fún wa ní ìlú wípé ìbàjẹ́ ó ti di nǹkan tí ó ń hàn lórí ilẹ̀ ẹ̀ ìbárí wà gbà ó hàn láwọn ìgbèríko bẹ́ẹ̀ ló hàn láwọn ìlú lálá nítorí pé ọ̀pọ̀lọpọ̀ náà ń tọ̀síwò wọ́n ní alìbárò òun náà ni alìbáyábí wọ́n ní alìbárò wàlùkọ́ àwọn mìíràn wọn mọ̀ sọ pé alibara òun náà ni ilé ìta àti mọ̀ yẹn orí ilẹ̀ alibara wọn lórí omi wọ́n yóò àyè ṣùgbọ́n wọn tó tẹ̀sùn ọ̀dùn ni pé alibara ń bẹ̀ yẹn ní sórí omi tí kìí máa ṣe kí ni alamsọ wàlùkọ́ wọ́n yóò àyè so tí ẹ bá lọ ka kúrú tàbàtì kúrú tàbàtì àwọn kíláàsì wọn ti tẹ̀sí àgbọ̀n àgbọ̀n bẹ́ẹ̀ tẹ̀sí òun fọwọ́ yíyó bẹ́ẹ̀ tẹ̀sí òun àkókò bí ní o bẹ́ẹ̀ kẹsí ohun ìgbìtẹ̀sí ìyàbí ayé àwọn àlàyé ilẹ̀ náà nínú àwọn ìbàjẹ́ tó lọ́wọ́ àrídá ní ohun ṣẹlẹ̀ tó lẹ́rùn lórí ilẹ̀ òun náà ni àjẹ́ òun ó jẹ́ sí pé ọ̀gbẹ́lẹ̀ ló máa ṣẹlẹ̀ àwọn ìṣò ní máa jáde nínú ilẹ̀ pé ilẹ̀ kí òjò kéré òjò kí a máa rí lójò tó tó kójò tó tó kọ́ máa rọ̀ ọlọ́pàá ní gbogbo àwọn tí ní ìyàwó kàtàl tó ti ṣe ìlú ilẹ̀ zọ́hàrọ̀ kàtàlú ìbájú wọn bá ìmá kẹtàlá àìdí na ní òdí ọ̀hún bá àjọ lẹ́ni àárín láìdáwò yẹ bẹ̀rù àìrìn mọ́ fẹ́sàlà yìí so káyì báwo la ẹgbẹ́ sí Islam báwo la ẹgbẹ́ mú fàtàlì yẹ kúrò ìdádàbí báwo la yẹ fẹ́ mú ìbàjẹ́ yẹn kúrò lórí rẹ̀ nínú àwọn ìbàjẹ́ tí ń jẹlẹ̀ òun lọ pẹ́lẹ̀ tọ́lọ̀ bá ká fẹ́ fìyà jẹ àwọn èèyàn lórí ilẹ̀ tọ́lọ̀ bá jẹ́ ọ̀dẹ̀ ọ̀pẹ̀lẹ̀ fún wọn mọ́rù pẹ̀lẹ́ bá ti dé ìyàn mú torí pé ó di òní jáde ó di ọ̀wọ̀n lù bákan náà kí lápẹ̀ àtọ̀ tó ti bá kéré tó ti ọ̀rọ̀ tó bó jẹ gbọ́rọ̀ àwọn nǹkan kó di ní yọmọ kú àwọn pọ̀ ní olúgẹ́ta àwọn fasáà tọ́lọ̀ wà níjọ́ ní bọ́lá àwọn fasáà rúbì mọ́rí wọ̀n láhàrí ni bákan náà wọ̀n àwùbíà àwọn àjàkálẹ̀ àrùn àmọ́ ó tún yàtọ̀ sí àwọn àwùbíà àwọn àwùbíà ní covid-19 bí ebola bí lassa Viva, bí aids oníbàrẹ́sì gbogbo àwọn àrùn tó ẹ pé ó máa ń ràn ó máa ń ràn tó mọ́ bí àwọn àrùn meningitis oníbàrẹ́sì yẹ́wọ̀n yẹ́wọ̀n mẹ́pẹ̀ ní meningitis àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí àwọn polio àwọn ọmọ lápá ọmọ ẹlẹ́jẹ̀ كبر وكي ظهر الفساد في البر والبحر وذلك بسبب المعاصي التي يرتكبها البشر ètò ìpa ilé ìbáyìí òun náà ní àwọn ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ṣe fàtàdì tí àwọn èèyàn

ìṣe kí ọwọ́ lè padà di tí ó dá orípa yìí bákanáà kí alámọ̀rí wọn kó lè lórí fàtẹ́sùlùhá àṣìwárù fáwọn sàrànlíyà ni kí àṣìwárù wọn lè dá wàtẹ̀tẹ̀ ìyìmà òmúrù bákanáà kí àwọn alámọ̀rí wọn kó lè bàtìlẹ̀ kó lè lórí ọlọ́pàá ní bá ما كثرت حي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون ìtumọ̀ ara ènìyàn sọ́lọ́wọ́ bá ní gbogbo àwọn ìbàjẹ́ tàǹsọ̀ yìí àwọn pàtàkì tàǹsọ̀ yìí oríwá ìsìn àkọ̀pẹ̀lẹ̀ ní kíkéré òjò ní púpọ̀ àwọn àrùn ní àwọn àjàkálẹ̀ àrùn ní oríwá ìsìn ọlọ́wọ́ bá ní gbogbo àwọn kí ní lóṣù pẹ̀lú ti di tí ó ń ṣẹlẹ̀ tó hàn lórí ilẹ̀ nítorí aburú àtẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ táwọn ọmọ èèyàn ń ṣe pẹ̀lú ọwọ́ wọn so kí ọlọ́pàá ní láńkiri ó ń fi ìyà yìí ó ń fi ìyà yìí jẹ wọ́n nítorí tí wọ́n ìbà fẹ́ ìbára kó ga ọdún wọn yìí èyí wà lọ sọ́ọ́ tó rú ayàkọ̀tún wà náà gbogbo abẹ́lẹ̀ tí mo wà yìí mo fi díẹ̀ múlẹ̀ nínú kálíbà àmọ́ wípé pàtà ìbẹ̀rù ilẹ̀ pàtà ìbẹ̀rù ilẹ̀ nínú àwọn pàtà ìbẹ̀rù ilẹ̀ wọ́n lẹ́la wọ́n ti mọ́ àpéjú wọn kọ́ àdúrà kọ́ àdìgbẹ́ sílẹ̀ ó bẹ̀rẹ̀ yìí pé pàtà ìbẹ̀rù ilẹ̀ kódà náà wà nígbà sọ pé wàlá tó fi lò fi áwùdí bá ẹ̀dà ọlọ́wọ́ bá ní ẹ ṣe ìbàjẹ́ lórí rẹ̀ lẹ́yìn táwọn òjijì ọlọ́wọ́ bá sábì kọlẹ̀ má táwọn òjijì ọlọ́wọ́ bá gbàtọ́lọ́ bá nígbà wọn ìdí fún mọ́ ilẹ̀ ẹ̀rí wà lẹ́yìn ilẹ̀ mọ́ pátápátá wípé gbogbo wọ́n

pẹ̀lú ọmọ àwọn ọmọ ààrẹ láyé ṣẹ́kọ̀ lọ sí yìí nínú àwọn ayà ní ọlọ́wọ́ onífẹ́ àwọn olùsìnbàjẹ́ àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ lọ́wọ́ onífẹ́ wọn ẹbọ ṣíṣe ìṣèbàjẹ́ lórí ilẹ̀ iṣẹ́ ṣe ìrìn ìṣèbàjẹ́ lórí ilẹ̀ iṣẹ́ dídá àwọn àdájá lẹ́sìn ilé ìṣẹ́ ìfẹ́ láwùjọ wa pẹ́ẹ́fẹ́ àwọn èèyàn mú sórí ìlẹ̀ sẹ́ńpẹ́ láwùjọ wọ́n lẹ́ pàṣúnà lẹ́yìn sọ̀rọ̀ lọ́sọ̀lá ìbàjẹ́ lórí ilẹ̀ ẹ̀ṣẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀ṣẹ̀ ìfẹ́ láwùjọ wa yìí ìbàjẹ́ lórí ilẹ̀ dìnnà ń ṣe báyìí nínú àwọn ẹ̀sẹ̀ tó yẹ pé ó ti gbajúmọ̀ láwùjọ wa ni débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ló ń jáde lábẹ́ àwùjọ wa ni sọ ẹ̀wọ́ ilẹ̀ kí bá lẹ jẹ́ nì àjẹ́ sí pé àwùjọ yìí a ti kùnà láti jẹ́ kíni láti láti ṣàtúnṣe ìbàjẹ́ nílẹ̀ lórí ilẹ̀ àwọn òbí kọ̀ọ̀kan tí wọ́n ń ṣẹlẹ̀ sí sàkáàní wọn táwọn ọmọ wọn ń gbóná jáde lábẹ́ wọn wọ́n kùnà níbi ìtọ́jú ọmọ níbi rírí ọmọ wọ́n fèrè wọ́n fèrè ṣùgbọ́n gbogbo òbí tọ́mọ rẹ̀ bá gboyún jáde lábẹ́ rẹ̀ láì tó kóso ìbí ọmọ rẹ̀ irú òbí bẹ́ẹ̀ kò ṣàṣeyọrí irú òbí bẹ́ẹ̀ wọ́n ọmọ rẹ̀ irú òbí ọmọ ọmọ tán ẹ̀rọ àwọn ọmọ ìṣọ́lọ́ ọmọ tó sàn tààrà ilé wo la fẹ́ lè sọ lábẹ́ rẹ̀ kàkà sí ní láàrin àwọn ọmọ obìnrin tó gbóyún jáde lórí ẹ̀ táàrin máa ka méjì mẹ́ta mẹ́rin pé wà ní so tó ti fẹ́ di àtàlé kọ̀ọ̀kan méjì ọlọ́run àkóso àlọ́ ilé ìjẹ́ gbogbo alákọ̀ọ́kọ́ nù dánilẹ́kọ̀ọ́ yìí alọ́sọ̀tò sàníyà gbogbo ẹlẹ́ẹ̀kì tí mo fẹ́ sàlàyé nù dánilẹ́kọ̀ọ́ yìí òun náà ni tàrífù sunna sunna ta fẹ́ lò gẹ́gẹ́ bí irinṣẹ́ táàbí tó àwùjọ ṣe táàyẹ̀ fẹ́ sọ àníyàn rẹ̀ pàtàkì sunna sí ìsìláàmù mùsùlùmá tí wọ́n pè ní sunna ni pé àgbọ́yé tó ń pè ní sunna ó kódà ó jẹ́ olófàá tó fi jẹ́ sí wípé àwọn èèyàn wọ́n gbogbo ti sọ́nà olófàá tó jẹ́ fáwọn èèyàn wọ́n rí sí ń ẹgẹ́ ní nǹkan tí ó pàtàkì ètí ètò ọ̀rọ̀ ẹ̀yàn ẹgbẹ́ tó bá wù mí ni tí ò bá wù mí èmi ṣe ọlá wípé àwọn èèyàn ti tàbí gbọ́ yé nǹkan tó ń pè ní sọ́nà tẹwàá nípa wọn sọ wípé ẹ̀ sọ́nà tàǹpolongo sọ́nà tí a bá gbé ìdọ̀tí àti wàhálà àti àtìgbọ́ tí ń bẹ lórí àwọn èèyàn kúrò ọ̀tọ̀ ní káwọ́ máa sọ ọ̀tọ̀ ní tó mọ̀ gbọ́ inú nǹkan tó pàtàkì lọ́dọ̀ fún òní pàtàkì lọ́dọ̀ sí wọn nítorí wípé ọ̀tọ̀ ní nǹkan táwọn gbọ́ yé ní túnmọ̀ lọ́dọ̀ sí wọn sọ wọ́n máa wọ́n pé tí túnmọ̀ rẹ̀ múra kankan sí báyìí túnmọ̀ tó yẹ ní kẹ́tẹ̀ yàrá tó bá wù yẹn ni ẹ tó bá ṣe yóò bá ládá ẹ tí ò bá ṣe òní jíyà ní ẹ̀rẹ́ wa múra kankan sí báyìí sọ lọ́dọ̀ sí wọn ní táwọn gbọ́ yé ni pé túnmọ̀ yìí tí ó pàtàkì tó ti èyí ò gẹ́gẹ́ ní ìwòsàn àkọ́kọ́ èyí ìta ní bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ wà ní ńlá bí kò ṣe bẹ́ẹ̀ ákàgàmú lásán pé báyìí kí n tí ń bẹ lórí àwọn èèyàn yóò máa tako sí afẹ́gun ọgbọ́n yìí tàbí ká fọ àgbóyé àwọn èèyàn mọ́kànjá fún ọmọ ìkàtà pè ní sọ́nà kí wọ́n pè ní sọ́nà tó àwọ̀bù sọ́nà bìbẹ̀ ìjìnà ọ̀tẹ̀ mọ̀tẹ́lifà oríṣiríṣi ọ̀nà láàrin ìsàlàyé kí wọ́n pè ní sọ́nà nǹkan tí ó fa wàhálà fáwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mí láwùjọ wọn ọ̀pọ̀ ẹgbẹ́ súnnà àwọn ìgbà rọ̀ eré ìta àti máa ń sàlàyé súnnà àwọn ọ̀nà tá a máa ń gbà sàlàyé súnnà oríṣiríṣi ọ̀nà orí wa ìsìn fàyẹ̀rọ ìlànà ìta àìfà àìdíyà àwọn àfá àwọn lè súnnà ti kúlú bí hásábì máa ń ṣẹ́rin bí ìgbẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn ìtumọ̀ ní pẹ̀lú àwọn àfá àtọ́kọ́ súnnà ó kálukú wọ́n ti fún súnnà ní ìtumọ̀ nípa mú sí ìmà eléyìí tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ìmọ̀ tó bá fẹ́ kọ́ wa onímọ̀ kọ̀ọ̀kan ìmọ̀ tí bá mú sí lọ́fẹ́ kọ́ wa abala ìmọ̀ yẹn ìtú ó pè ní súnnà inú ìmọ̀ yẹn oní òbí sàlàyé súnnà fún wa ẹ̀dá kọjá mọ̀ tẹ̀lé mi kálọ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn ojútà àwọn alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà táà máa ń gbà túnà táà máa ń gbà túnà tó náà òun náà ni kí a máa ní nǹkan tó ń pè ní tó náà ní wèdè èdè wo wá láti túnà tó náà òun náà ni èdè tó ní gbọ́dọ̀ táǹsọ ẹ̀ súnà yìí ṣèdè Yorùbá èdè lárúbáwá yìí náà èdè lárúbáwá yìí kí làwọn lárúbáwá máa pè ní súnà nínú èdè wọn sódà náà máa gbọ́yé

Kòríwá ẹni táwọn máa tún ìgbàtí lára ń sọ̀rọ̀ yóò ṣe dédé àkíkọ̀ àkíkọ̀ tí lára ń pè ní akọ̀. Lórí ọ̀tọ̀ lórúkọ ọ̀tọ̀ ni àkíkọ̀. Orúkọ ni orúkọ ni táàbí pè nǹkan. Àkíkọ̀ ni kí ti ń jẹ́ orúkọ gẹ́gẹ́. Orúkọ ọmọ yàtọ̀ ṣùgbọ́n àkíkọ̀ lè yàtọ̀. Tí lára bá sọ pé mí akọ̀, tí Yorùbá bá sọ pé ṣíbí. Àwọn sọ fún yóò bá ń jẹ́ ní jídí ẹ̀mẹ̀dókè àwọn ìpín kẹkẹrẹ ẹ̀mẹ̀dókè ajẹ́pẹ́ àkíkọ̀ rẹ̀ àdíkọ̀ kẹkẹrẹ rẹ̀ sọ bẹ̀t musamman ló yàtọ̀ orúkọ tẹ́ ń pè é ló yàtọ̀ ìsìnkú ló yàtọ̀ jàrí musamman kanáà ni musamman ẹyọkan ni bẹ̀t ìsìnkú ló yàtọ̀ sọ èdè tí ẹ̀yìn pè ní kíláàkọ̀ èdè tí Yorùbá wọ́n pè ní jídí àwọn ọmọ Yorùbá ẹ̀nà tẹ́wọ́ jídí sókè wọ́n nà sókè àtọ̀ fúnra bá ẹgbẹ́ ìtẹ́ẹ̀pẹ̀ ìdílákọ̀ ẹ̀nà sókè àpàlẹ́sọ̀ ìtumọ̀ ìtumọ̀ sàlàyé yìí èdè lábá ń tè kò ní súnnà tí lábá ń pè ní súnnà nínú èdè wọn orí bá yìí tàbí gbọ́ yé tí lábá sọ pé súnnà o a lè mọ sáàtù kí nínú èdè wọn ìdí lábá ń pè rè àwọn ẹni wọn lédè yẹn ìjọ kì í pè nínú èdè wọn rè àgbóyè rẹ̀ lọ́dọ̀ tó wa. náà tẹ́lí àsúnnà ti lọ́wọ́ nínú èdè ìjọ pè ibi tó ti wọ́n yẹ sanna yẹ̀súnnù sanna fàhúwà masnúnù masnúnù ismul maf'ul yẹ masnúnù oye bá yìí mú tó bá sọ pé sanna amọ̀ tí wọ́n bá sọ pé sanna amọ̀ yẹ ilé bàjánà ó sàlàyé nǹkan ni oye bá yìí mú sí pé lọ́dọ̀ lábọ́ àtúnnà lọ́túmọ̀ sí àlbàyàn tọ́bátọ̀ ló sánà alọ́ àìbàyánà ìgbà ikú sàlàyé nǹkan ọ̀nà kanúlọ ìtumọ̀ tí lárabá máa ń gbọ́yé ìtumọ̀ tí lárabá máa ń pè súnnà lọ́dọ̀ wọn ìkanú ẹ̀ ni náà àbáwà ìdùnfàárì ìdùnfàárì tí nínú àwọn àgbààfà ìyédè tọ́lẹ́gbẹ́ tí abáfẹ́ wá ìtumọ̀ nǹkan nínú àwọn tí wọ́n kọ tíra eré tí ọjọ́ tíra akọlẹ̀ eré táà máa ń wá ìtumọ̀ nǹkan nínú ẹ̀ nínú wọn ìdùnfàárì ìdùnfàárì Ah, ìgbà tó ń sàlàyé ìgbàdán pé ìṣúná wọ́n ní sánà wọ́n ní àti láti di àtíìm àti ànú ilẹ̀ láti mú wọ́n ní abdul wahidun mọ̀tọ́rọ̀lù abdul wahidun mọ̀tọ́rọ̀lù wàhúwà jàwọ̀yàrù ṣe wàhúwà jàwọ̀yàrù ṣe wọ́pẹ̀rọ̀lù wọ́n ní abdul wahidun ìpẹ̀yẹ̀ kan lójú náà mọ̀tọ́rọ̀lù orí wọ́n ni wà húwá jàwàyánù ṣe wọ́n ni kàtàkì èyí tó nà lórí lárọ́ láàrín ọ̀tún ọdún wọ́n túnmọ̀ sí òun ẹ̀rẹ̀ jàwàyánù ṣe tí nǹkan máa gbà bí omi kó mi máa gbà lárọ́ sọ pé tánà wọ́n fi ọ́dù ètò húlàtì kí omi máa jà kó mi máa gbà kọ́mọ́ jù ó ìtàkùn ní ìpè ọ́dù yẹn tí nǹkan máa tàbá bá tí nǹkan máa lọ kọ́mọ́ jù ó omi tí ń ta ìtọ́kùn ní dúró yọ̀ lọ bí olùkí ń tàn ó dé fi ìtùhú láti kó mọ́ áṣà pẹ̀lú rọrùn tí mú kọ́lẹ̀ máa ń ṣẹlẹ̀ alárọ́sọ pé nǹkan yẹn tó ń nà ní kakú jẹlẹ̀ wọ́n ápùlù ọlùhù wọ́n ní ìpẹ̀lẹ̀ ìtọ́rọ̀ yẹn tí wá òun ẹ̀zọ́ lọ sọ pé sàlẹ́ntùrì máa àlàwájì àtúnnùhù sàlẹ̀ tí wọ́n sọ pé sàlẹ́ntùrì máa àlàwájì yẹn tí mo dáwó ẹ́ àtúnù ìtànà mọ́já omi sí ojú mi so ìlà àwọ̀sáàtò owó ìtànà nígbàtí ẹ bá já omi sójú ní dídà wọ́n sọ pé sànáńtù máa àdáwájì sànáńtù àlmáà àdáwájì wà ní mà tún kọ nínú nínú bí tó ti wá yọ òun náà ní àtúnà ìdáàbò tó yẹ àtúnà ló dé bákan náà òun náà ní àti ọ̀dùn àti ọ̀nà wíwá ìlú ìlànà ìtàn wíwá ìlú láwọn lábọ́sọ̀ ìpé wọ́n ni wàtúnnà tó ọ̀tún ìlànà ìsọ̀lọ́ ọ̀tọ́lá ti ọ̀tọ̀ lẹ́bí káàlá yàtà àwọn ọ̀hà ìgbàtà pé tí ó ọ̀pẹ́ ọmọ ọ̀hà èyí ìtàgàbí mọ́ mójútó ti máa ń tààrí òkú lórí ẹ̀ ìṣesí ànẹ́bì ìtàn ànẹ́bì ìlànà ànẹ́bì ìjọba máa ń tọ́ka ànẹ́bì ní táwọn sọ nípa ànẹ́bì yẹn òní tó ń dàtọ̀ tó lè lá ní sọ̀rọ̀ náà tẹ̀lẹ̀ kọ́lá ìgbódàlí afọ́wà ìgbódàlí wọ́n ṣe pé bàtà tẹ́gbà ó ní fàlàtẹ́gbà àìsìnlẹ̀sí ọ̀tẹ̀ àìsàfíkà ó ní máa kánjú lórí ìlànà tó bá rẹ̀ fàlàtẹ́gbà àìsìnlẹ̀sí ọ̀tẹ̀ àìsàfíkà máa kánjú lórí ìlànà tó bá rẹ̀ fàáwọ́lù ọdún súnlẹ̀ tó máa yẹ̀ so àwọn ní àkọ́kọ́ ẹni tí yóò yọ̀nú àkọ́kọ́ ẹni yọ̀nú oye ìsì so lórí ìlànà tí ẹ bá rìn torú ẹni tí o máa yọ́ lórí ìlànà tí ẹ bá rìn lànà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ilé ìgbà ìhádìínú wọ́n ẹjọ́ mọ̀kọ̀ yìí ti lọ́wọ́ wọ́n ẹjọ́ mọ̀kọ̀ yìí ti lọ́wọ́ tí mo sọ yìí àfáwà ìnàbárì àwọn ọkọ̀ síra ìdí síra ìdí bákẹ́lẹ́ tí a bá fẹ́ mọ àlàyé kí àwọn onímọ̀ nínú ìdí sọ nípa tó náà so ká lọ wo àwọn ọmọ mùsùlùmí so a rí ọ̀rọ̀ mẹ́ẹ̀ bákanáà nínú àfihà títí àfáwà àjọ́wà yìí ní mùjáládù ẹlẹ́ẹ̀karùn-ún ní page 1238 tàbátọ̀ sínú mẹ́jọ mọ̀kọ̀ yìí ti lọ́wọ́ tàbátọ̀ sínú mùjáládù ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta page 661 tó wáyé bá mẹ́lọ sínú àfihà títí àfáwà àjọ́wà yìí tàbátọ̀ sínú mùjáládù ẹlẹ́ẹ̀karùn-ún page 61 وبعد على له توثيق القاموس المحيط توثيق القاموس المحيط توثيق القاموس المحيط قال هو مجلد ملكي في 232 أعطانا لسان العرب إسيط منذوب قال هو مجلد إليكتلا في 228 بكنا النهاية في الحديث والأثر كتابه ابن الأثير káwọ̀ mọ̀jálàjọ́ rẹ̀ kejì page 409-313 kẹ́gbùgbà àwọn tíra gún sọ yìí àwọn tíra ńláńlá àwọn ìyá tíra méjèèjì ni so sábà lọ́wọ́ àwọn abala bí mo sọ yìí kí bí tọ́jú sọ̀rọ̀ nípa súnnà mẹ́ so àwọn àlàyé tó ṣe ni súnnà ni tàbí ilẹ̀ ìdá ti máa ní àwọn ìtumọ̀ tó pọ̀ òun ló máa ń ní òun ló máa ń gbé wá tọ́lá nínú ẹ̀ nínú àwọn ìtumọ̀ rẹ̀ òun náà ni àtọ̀ríkọ́tù masluka wọ́n mọ́ pé súnà ní àtọ̀ríkọ́tù almasluka ojú ọ̀nà sílé kàrin ojú ọ̀nà sábà rìn wọ́n pè ní súnà sàwá àkàrẹ̀t mahmudatan aw mazmumatan ọba wàá jẹ́ ojú ọ̀nà yẹn ojú ọ̀nà dáadáa ni àbójú ọ̀nà burú gbogbo ojú ọ̀nà téèyàn bá ti rìn gbogbo ojú ọ̀nà táwọn èèyàn bá ti rìn ojú ojú ọ̀nà dáadáa ni o àbójójú ọ̀nà àbúrú nínú èdè súnnà ní òkè ẹbá mi jẹ mẹ́lẹ̀ nínú èdè tó bá láti jẹ́ lánà kan tí yẹn rìn dáadáa ìlànà dáadáa ní àbílànà àbúrú nínú èdè súnnà ní òkè lúlànà yẹn wà nínú kọ́lù sallallahu alaihi wasallam inú àwọn ẹ̀rí tó túnmà gbólóhùn yìí bẹ́ẹ̀ ìdí tánàbí ti lò bẹ́ẹ̀ òun ni tó bá la ìlànà dáadáa kan sínú ẹ̀sìn Islam ẹni tó bá la ìlànà dáadáa kan sínú ẹ̀sìn Islam arẹ́bìnrin falahu ajruha arẹ́bìnrin rẹ̀ níbẹ̀ yóò máa ní ládá lórí ìlànà tó láì wà ajru man amila biha ba'dahu yóò ti máa ní ládá lórí gbogbo àwọn tí bá ń jíṣẹ́ pẹ̀lú ìlànà yẹn lẹ́yìn tí ẹ̀ òun kalẹ̀ yóò ti ládá lórí ìlànà tó là yẹn bákan yóò tún wá ní ládá

wọ̀wídù mọ́nà ámìlà bí àbá ẹ̀dẹ̀mù lórí tó máa ní ẹ̀jẹ̀ lórí gbogbo àwọn tó máa ń fi jẹ́ pẹ̀lú ìlànà yẹn lẹ́yìn tí ẹ̀ wọ́n pé àwọn náà àwọn náà rí ìlànà tó làkalẹ̀ nílànà aburú yẹn àwọn náà ń tọ ìlànà yẹn láti fi ṣe ẹ̀sìn Islam wọ́n ń tọ́ lànà bàjẹ́ yẹn lànà aburú yẹn yóò máa lẹ́tẹ̀ lórí wọn mẹ́lọ́yìn ayé tó sọ ní ọ̀zárì ìṣe ìlú láì ṣe wípé nǹkan kan ó dẹkùn nu ẹ̀jẹ̀ ti àwọn tí ń rí ìlànà orin tún nàtàlẹ̀ ní sọ́bí èyí bá ti ń pè nínú èdè òun náà ni gbogbo ìlànà tí ìyàwó ti rìn ọjọ́ ìlànà dáadáa ni àbí ìlànà tí ó dá wọ́n pè ní súnà mìírì àdíkì mọ́ káyí alimọ́nù mùsùlùmí ọgbà wa nínú kìtàbù ìdàṣà báàbù hasi àdàsọ́dàbọ̀ báàbù ti sọ fún wa ní tí ń gbẹwà lóògbẹ ní ti wá ní kòkòrò ká máa ti tààrà àti nítorí tó rà mẹ́bí sọ lọ́sọ̀ fún pé látàtàrí ìrúnà sánàdà mọ̀ kí á lọ kọ́bìlẹ̀kùn sánàdà nítorí ẹ̀ jámíwù súnà eléyìí tó túmọ̀ sọ̀rí tó túmọ̀ lànà òní sánà jábẹ̀ rẹ̀ ní sánà arábìnrin lànà tẹ̀lé ìrùnà sánà náà jẹ́ àná kọ́bìlà kù ẹ̀yìn ìjọ mi ẹ máa tẹ̀lé àwọn ìlànà àwọn ìjọ síwájú yìí ẹ máa tẹ̀lé ìlànà àwọn ìjọ síwájú yìí ẹ máa kọ́ sí wọn yá ní tọ̀yí sọ̀rọ̀ pẹ̀lú ni wọ́n bí kó náà ìlànà àwọn yìí ẹ̀yìn ìjọ ẹ padà débẹ̀

sábà fi dá wọn kọ ẹ̀yìn àníyàn wọn èròǹgbà wọn àtàfojúsùn wọn ni pé nígbà táwọn bá padà lọ bèrè ìjà yẹn agbára ó ti dé sára dà yẹn látara jù táwọn fi pọ́ìn àwọn sọ̀hábà nẹ́bí náà àwọn tó ẹ̀sẹ̀ gba ìsìláàmù lásìkò yẹn tí ìṣesí yìí jọ lójú pé abẹ́ ah, àwọn náà lè rúra ń fà níbẹ̀ wọ́n sọ fún ànẹ́bí ìjà ìlànà záàtà àlùwá fi ń kàmẹ́lẹ̀ fún wa báwa

torí pé gbogbo ìlànà tí ìyàmá ti rìn ọjọ́ ìlànà dáadáa ni o ọjọ́ ìlànà tí ọ̀dá ni o nínú èdè súnà ni ó pè náà ìdáàmẹ́ pípa lórí bẹ́ẹ̀ ni tó gbà lórí pẹ̀lú ilé náà ni àtò yáàni tó rọ́ alìmọ̀sílù kẹta kọ́bìlàkù torí ìlànà kan tí àwọn ìjọ tó sáré kẹrin ni náà tó túmọ̀ òun náà ni àtíọ́tù ìlànà náà ni orí báyìí wọ́n ni wọ́n súnnà tó wọ́n súnnà láyé sọ̀lọ́sọ̀lọ́m tí ọ̀rọ̀ tó lẹ́ti káàrẹ̀ tàhàrọ́ha súnnà lẹ́bi sọ̀lọ́sọ̀lọ́m òun náà ni ìlànà tánàbì mọ́ mójútó tánàbì فما ثبت عنه من قول أو فعل أو وصف أو تقرير قيل له سنة gbogbo nǹkan tó bá ti fẹ́ tẹ̀rẹ́lẹ̀ wípé látọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam bọ́yá ọ̀rọ̀ ni tó fẹsẹ̀ rinlẹ̀ pé látọ̀rọ̀ ànẹ́bì ọ̀rọ̀ yẹn ti wá àbí iṣẹ́ ni tó fẹsẹ̀ rinlẹ̀ pé látọ̀rọ̀ ànẹ́bì iṣẹ́ yẹn ti wá àbí ìròyìn kan ni tó fẹsẹ̀ rinlẹ̀ pé ìròyìn yẹn ìròyìn ànẹ́bì ni tó bá yẹ́pà ànẹ́bì lásáfì nǹkan yẹn rinlẹ̀ fún àbí nǹkan yẹn lọ́pàá ànẹ́bì fi rinlẹ̀ tánàbì ní fáwọn èèyàn ń ṣe tánàbì wá fi rinlẹ̀ ni so èyí làláwú sùnnà irú nǹkan bẹ́ẹ̀ lọ́mọ́ pè ní sùnnà nínú àwọn ìtumọ̀ ní tuntun nínú يقول ابن الأثير أفوى ابن الأثير طيب وقد تكرر بالحديث ذكر السنة وما تصرف منها أني أتي ولقلق وما nínú hadith ibi tó ti dákọ̀ súnnà súnnà àti àwọn nǹkan tó wọ́n jáde látara rẹ̀ ọwọ́ pọ̀ gan ẹ ma bá pà nínú hadith lọ́pọ̀lọpọ̀ tó ma para rẹ̀ súnnà súnnà wal aslu minha ọwá ní ìtọ́jẹ́ ìpìnlẹ̀ ìtumọ̀ rẹ̀ nípìnlẹ̀ níbi tí wo bí tàbá ti ń rí òun náà ni àsírọ́tú wọ́pọ̀lì ìkọlù ìdápẹ̀ ní súnnà òun náà ni ìlànà ilé ìsánàbì rìn tọ́bá tó wá lè kí ìlànà kan ti sọ́dà rẹ̀ tí lànà yẹn ìlànà bú yóò jẹ́ àbí lànà dáadáa ìlànà dáadáa yóò jẹ́ tó bá nẹ́bí òrẹ̀ lànà bú àbí ó túnmọ̀ pé ìlànà yẹn ìfi ti sọ́dà nẹ́bí ìsàfọ̀mọ́ lànà yẹn pé súnnà ní ìlànà tánàbí ti ti lọ́wọ́ ìlànà tánàbí rìn tó ẹ kó rẹ̀ ìlànà tánàbí máa ń mójútó tánàbí máa ń dún ní má tó máa ń ṣe tàhárí rẹ̀ tánàbí máa ń wá káàkiri pé láàrin tó máa fi ṣe lọ́wọ́ báyìí òun náà pè ní súnà lẹ́yìn sọ̀rọ̀ sọ̀rọ̀ tánàbí òun yẹn àbọ̀ àwa ibùn àbíyèw ìkànnà àwọn àgbà àbá ìlédè ni nínú tíra wọn náà pè ní àníháyà tó dé ọ̀lẹ́dì àríyí wọn àbà ibẹ̀ láti ọ̀rọ̀ pẹ̀lú yẹn sìn ajẹ́ sí pé lọ́dọ̀ àwọn eléyìí nígbàtà táwọn ilé ìtumọ̀ súnnà lọ́dọ̀ àwọn ilé tó sọ ní pé in tí ẹgbẹ́gbẹ́tẹ̀ yọ bá ṣe kò ní gbalada àyọ́ gbalada ẹ̀tẹ́yàn tí yọ bá ṣe kò ní gbẹ̀tẹ̀ tí ìtumọ̀ táwọn fún ni ẹ a jẹ́ pé ẹjọ́ yẹ pé ìtumọ̀ tí ó lẹ̀ máa lórí tọ́gbẹ́gbẹ́ ọba tẹ́bá ti lọ ilé súnnà lọ́dọ̀ ti ẹ̀ ní tó mọ́ ń gbọ́ yé ojú kan pé tí máa ń tu sí òun náà ní nítorí pé

ọlọ́jẹ́ kó yíò ẹ̀rìyàn mo ní àwọn àfà àwọn àfà oríkìsí àwọn àfà gbogbo àwọn àfà wọ́n ní àwọn ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tábúsúnnà mo wá ní ìtumọ̀ tí wọ́n àfà tábúsúnnà yẹn tábúsúnnà kí ẹ̀ níbàmú sí àwọn ẹ̀kọ́ àtàwọn ìmọ̀ tí wọ́n sàlàyé lọ́dọ̀ sí wọn ìtumọ̀ tí ìmọ̀ yẹn bá gbé tó súnnà lọ́dọ̀ wọn àwọn òkùnmọ̀ bá wà sọ tábàtọ̀ pé súnnà lọ́dọ̀ sí wọn ìmọ̀ tí wọ́n ń kọ́ wáyẹn in tí wọ́n pè ní súnnà nínú ìmọ̀ yẹn làwọn ó mọ̀ sí àwọn àfẹ́ ilé tèmi ti báyìí lọ́dọ̀ tí wọn ìtàntàlérò pẹ̀lú súnmẹ̀ là ń sàlàyé so ìtàwọn gbọ́yé nìyẹn nípa súnmẹ̀ lọ́dọ̀ tí wọn ọ̀rọ̀ tí mo sọ yìí tábà mọ wo tí bákan náà nínú àwọn kẹfọ́ tó ń pè ní súnà lọ́dọ̀ àwọn elédè pẹ́ẹ́pẹ́ tẹ bá tó sọ pé súnà lọ́dọ̀ tiwọn yìí táwọn tó máa ń gbọ́yé yìí tí máa ń túmọ̀ sí lọ́dọ̀ tiwọn inú èdè lábáwá òun náà ni àlàádátù àlàádà àṣà oríbà nìkan wà mí nù ọlùhù sàáàdà ṣẹwárí ìtumọ̀ súnà tó túmọ̀ àádà yẹn òun lọ́wọ́ ọba àlejẹ́lá túmọ̀ rẹ̀ sí gbọ́dọ̀ òbí tọ́nà ọba ti lo súnà láyé tí mo fẹ́ sọ àádà ló túmọ̀ sí lọ́dọ̀ nǹkan mi àlàájà ló túmọ̀ sí ó túmọ̀ sí pé ìtumọ̀ ká túmọ̀ súnà ti àájà ẹ̀rí ta fẹ́ mú wáyé òun náà túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ àyà ta fẹ́ mú wáyé náà ọlọ́ọ̀bà àdéjẹ́lá túmọ̀ súnà ti àájà ló wáyà rẹ̀ ọlọ́ọ̀bá ní súnà tàbí àwùsánà ní kọ́bìlìjà ní rúdùnìnà wádà tẹ́jìdì lè súnà ti náà tàwílà bára ẹ̀ ti wá ní ẹ̀rọ sọ́ọ̀bù ìsọ́ àyàtọ̀ ìsẹ́mù ọlọ́ọ̀bá ní súnà tàbí àwùsánà ní kọ́bìlìjà ní rúdùnìnà ọlọ́wọ́ bá ní eléyìí ni ìtẹ́sí àti àṣà àṣà tí ń bẹ fún àwọn tá àti ẹran síwájú rẹ̀ àlẹ́bìsọ̀ lọ́sàn nínú àwọn òjíṣẹ́ wa wípé gbogbo àwọn tí wọ́n bá lé àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ bá kúrò nínú ìlú tí wọ́n bá fara ní wọ́n àwọn ọlọ́wọ́ bá máa ń pa wọn rùn súnnà ọlọ́wọ́ bá nìyẹn bó ìjẹ́ tẹ́lẹ̀ táwọn àlẹ́bìsọ̀ sáájú yẹn súnnà tàmán kọ̀ àwùsánà mi kọ́bìnrin kẹ̀mí rọ́sùn nìyà tabátúmọ̀ súnnà bíbáyìí tí ìtọ́yẹ́pẹ́tẹ̀yàn bá ṣe yọ́ gbàládá téèyàn bá ṣe kò ní jíyà ké ìtumọ̀ ayẹ̀ yóò dàrú àbí kò ní dàrú yóò dàrú kò lè lọ ló bí jẹ́ pé kátà kúnlẹ̀ mọ́ ìtumọ̀ súnà sí ibé kílẹ̀ kí wọ́n ráyẹ́ pọ̀ lórí súnà sí ṣe ní wọ́n fa àlà ha yóò àkọ̀bù àti yóò sáàbù wà mọ̀ tàrọ́ta ha láyò àkọ̀bù mọ̀ fa àlà ha yóò sáàbù wà mọ̀ tàrọ́ta ha láyò àkọ̀bù ẹ̀ tó bá tí ó balaga ni ẹ̀ tí ó bá tí ò ní jíyà ẹ̀ pẹ̀lú yẹn ní tẹ́rẹ bá tó gbẹ́gbẹ́ omi tó ń bá ti gbọ́ tún náà ìtumọ̀ tó wọ́n mọ̀ fún ní ẹ irú ẹni bẹ́ẹ̀ ẹ̀fin rò lè dúró dédé o irú ẹni bẹ́ẹ̀ ìmọ̀ rò lè lálàáfíà o tó ń pẹ́ yóò bá tún náà pàdé láwọn àyè tán pọ̀ tí ò lè tu bẹ́ẹ̀ kó lọ láyé ìtumọ̀ ọ̀rọ̀ pàdé nínú àwọn àyè tó ti bá pàdé irú ẹni gbóló dúró sọnù سنة من قد أرسلنا من قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا ọlọ́ọ̀bá ní eléyìí ni àlàájá àwọn ọlọ́ọ̀bá bá ti máa ń ṣe fáwọn àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ àwọn ìjọ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ tó ti táàbù rẹ̀ báyìí ṣe fáwọn ìjọ wọn nìyẹn bẹ́ẹ̀ náà láti fáwọn na wala náà wàlá àjẹ́jì ní sunnatina tahwila ọlọ́wọ́ ní àlàáda tí wáyé àlẹ́bí òní kó yí padà bá kí mọ́ ìṣẹ́lẹ̀ súnà wọ́n kò ní yí padà wáyé ní náà iná ẹgbẹ́ kò ní jíyà náà ní ai ìtọ́lọ̀ ọba ń nke ha kàdà àjásùnà fílẹ̀ dínà kàfàrù bẹ̀rù súnmìnà wà àzáwò bí kùrújì rọ̀súrì ní bẹ́ni àzúrù ọlọ́run bá ní báyìí ni aládà àwọn ọlọ́run bá ṣe rí nípa àwọn àwọn ṣe táwọn àwọn ọlọ́run bá tí wọ́n fara ni wọ́n pẹ̀lú pé wọ́n fara ni wọ́n débi páwọn àlẹ́bí

kẹ́rí ìtumọ̀ mọ́ ìsàlàyé ayà yìí bí àfáàwà Al-Jurjani mọ́ ìsàlàyé ènìyàn nínú tààrífàtù wọn sábàlọ sí page 161 nínú tààrífàtù àfáàwà uh, Al-Jurjani bákanáà sábàlọ sínú tafsiru Ibn Kathir tafsiru Ibn Kathir ààrin tafsiru Ibn Kathir náà báwọn ayé tí wọ́n rẹ̀ ní ní mujalladu ẹlẹ́kẹta page 54 volume 3 page 54 so Ibn Kathir mọ́ ìtumọ̀ ayà yìí ni ẹ̀ mú ìsàlàyé ìtumọ̀ rẹ̀ náà eléyìí báyìí abala kàrínù túnmọ̀ súnnà ni wà súnnà tó fi ní sílá ṣùgbọ́n lọ́dọ̀ àwọn àfá àwọn àfá òní mímọ̀ ẹ̀sìn àwọn àfá òní mímọ̀ ẹ̀sìn tán fọ́ wa ní oríṣiríṣi àwọn ẹ̀sìn lọ́dọ̀ tí wọ́n kánná من المحدثين والأصوليين والفقهاء وعلماء الوعظ وأصول الدين ìtumọ̀ súnnà yàtọ̀ọ̀tọ̀ nínú èdè àwọn onímímọ̀ lọ́dọ̀ àwọn àpò ní àdí lọ́dọ̀ tí wọ́n tán pè ní súnnà ó yàtọ̀ fún nǹkan tí àwọn àpò ní kùsùn táwọn pè ní súnnà lọ́dọ̀ tí wọ́n yàtọ̀ sí nǹkan táwọn àpò ní táwọn pè ní súnnà lọ́dọ̀ tí wọ́n ó yàtọ̀ sí àwọn táwọn àpò ní wáàdí àtàwọn àpò ọyàtọ̀ sí táwọn ẹgbẹ̀ ní súnà lọ́rọ̀ jẹ́ tó tó bá fẹ́ túmọ̀ súnà fún wa a bèèrè lọ́wọ́ rẹ̀ wípé ìdí bá wo lò fi ń tu pé òun túmọ̀ súnà nípa mo sí nǹkan táwọn elédè máa ń túmọ̀ rẹ̀ sí ni àbó ń túmọ̀ súnà nípa mo sí nǹkan táwọn àbó ní hadith máa ń túmọ̀ rẹ̀ sí ni tó fẹ́ lọ́dọ̀ tí wọ́n ní sọ́pẹ̀ ní súnà tó yẹ pé sọ́bá yẹ pé ìtumọ̀ kan tí wọ́n fúnlẹ̀ lọ pé iná ọmọ gbọ́ yé nípa súnà yẹn lọ́fẹ́ máa fi tú gbogbo ẹ̀ tó bá dé ọ̀dọ̀ àwọn àfọ́ ní hadith tó bá sọ pé súnà tó bá túmọ̀ rẹ̀ pẹ̀lú ìtumọ̀ tí wọ́n gbé káàkiri yẹn ìmọ̀ ó dàrú bẹ́ẹ̀ àbíkọ́ ọmọ kí náà ń pè ní súnnà lọ́dọ̀ àwọn àbúrí hadith tó bá dẹ̀ ń katira kọ́ ọmọ irú àwọn wo ni ọ̀n katira wọn tó fi mọ irú súnnà sí lọ́dọ̀ wọn tẹ́fẹ́ sọ̀rọ̀ nípa súnnà tó kó kí ni táwọn ń pè ní súnnà lọ́dọ̀ sí wọn àwọn kájú mọ̀ sọ ìpàtàkì gan orí bá yìí àpẹẹlú ọgbọ́n náà wà nígbà tí bá ń sún síwájú díẹ̀ sí yóò tún yí àwọn tí ò bá ti yìí lọ́dọ̀ àwọn àpò ní usul àwọn àpò ní usul fi lọ́dọ̀ tí wọn tó máa sọ pé súnà ìtumọ̀ táwọn ń tú sí yàtọ̀ sí ìkàtà àwọn àpò ní hadith tú sí lọ́dọ̀ àwọn al-fuqaha àwọn àpò ní fiqh àwọn àpò ní furu' rẹ̀ orí báyìí lọ́dọ̀ tí wọn ìtumọ̀ táwọn tó ń tú súnà sí yàtọ̀ sí ìtumọ̀ táwọn àpò ní usul tú sí àwọn àbó ní ìsúlù ìfúkì jẹ ní àwọn náà ni àwọn àbó ní àwọn bùká ó gbára lé o ibẹ̀ náà àwọn náà ti yọ ìdájọ́ títí o ṣùgbọ́n lọ́dọ̀ tí wọn ìmàkánifíkì lọ́tọ̀ ìmàkánifíkì so ọ̀dá àwọn àbọ̀ ní ìsúlù ìsúlù fíkì ọ̀dá àwọn àbọ̀ ní ìsúlù lọ́dọ̀ kí wọn ní táwọn olùgbé ìsú náà tọ̀ lọ́dọ̀ àwọn àbọ̀ ní fíkì gẹ́gẹ́ tó yẹ pé òun gẹ́gẹ́ ní ìsúlù yìí ti tẹ́fún lọ́dọ̀ kí wọn táwọn tó ń pè ní súnà tó yàtọ̀ ó sì yàtọ̀ sí táwọn pè lọ́dọ̀ àwọn àbọ̀ ní àdì bákan náà ó tún wáyàtọ̀ sí nǹkan tí àwọn àbọ̀ ní wáàtí àwọn àbọ̀ ní wáàtí àtàwọn àbọ̀ ní ìsúlù dì àwọn bẹ́ẹ̀ kọ́ńtà yìí ní kọ̀ọ̀rọ̀ àkídà àti manhaj ó yàtọ̀ sí táwọn pè lọ́dọ̀ tí wọn. ó yẹ báyìí kù وإن كان الجميع يتفق على أنها سنة bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn táwọn sọ yìí pátápátá náà onímọ̀ yìí wọ́n jọ panupọ̀ lórí pé gbogbo gbogbo táwọn sì ń na àwọn hadithi pẹ̀lú tùmọ̀tán àwọn àbó ní pẹ́kẹ́wù súnà lẹ́bìlà wọn náà ń tú àwọn àbó ní àkídà súnà lẹ́bìlà wọn náà tú ó túnmọ̀ ní pé ní túnmọ̀ tọ́pọ̀ nítorí pé súnà alámà yìí kàtọ́ ó tóbi tó yẹ orí rẹ̀ lẹ̀sìn wájú òkólé ẹ̀sìn ni وإنما وقع الاختلاف عند التفسير والتحديد ibi tó tin yapa nǹkan kan ni gbogbo wọn sọ nǹkan kan ni gbogbo wọn ṣàlàyé ṣùgbọ́n ta tó wá ma ṣàlàyé pé táwọn pè lọ́dọ̀ tiwa rèé o ibi tí yapa ti yàtọ̀ sọ̀rọ̀ ibi tí ìyàtọ̀ ti ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ lọ́dọ̀ tiwa láwọn pè ní súnà ni lóòótọ́ súnà lẹ́jì náà ni ṣùgbọ́n súnà lẹ́jì abala táwa fi ń wò rí abala báyìí làwa fi ń wo súnà lẹ́jì tí tọ́ba ti jẹ́ nǹkan báyìí nínú súnà lẹ́jì làwọn mójútó ẹlẹ́yìn fún yín ní nǹkan kan bíi tẹ́rí súnà lẹ́jì sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ gbogbo tí wọ́n tún tí báyìí sọ pé ó yàtọ̀ ọ̀tọ̀ yẹn súnà nàìjíríà ní jẹ́ gbogbo gbogbo ẹ̀ pátápátá súnà nàìjíríà ní ṣùgbọ́n ìmọ̀ kọ̀ọ̀kan ó ní abala tó fẹ́ kọ́ wa nípa súnà nàìjí ṣẹwádìí abala tó fẹ́ kọ́ wa yẹn náà mójútó pẹ̀tẹ́ ìbá ti dákọ̀ súnà rí fún yín o yín tí mo fẹ́ kọ́ yín nínú òfin wọn súnà nàìjí òun labalábá yìí ìní sì máa kọ́ yín tí mo tó bá yẹ pé tó fẹ́ gbọ́ sílẹ̀ yìí lábala bòmí náà ó tó túmọ̀ sí nǹkan mìíràn ẹ lọ sọ́dọ̀ àwọn àfáà tó ń kó rúmọ̀ yẹn náà àwọn náà ní ẹ̀kọ́ tó fẹ́ kọ́ yín nípa súnà lọ́dọ̀ tí wọn náà ìlà àwọn ló ti mójútó fẹ́ẹ̀ bá tó fẹ́ gbọ́ nǹkan míì yé ẹ tó lọ sọ́dọ̀ àwọn àfáà míì náà àwọn náà tó lábala kan táwọn náà tó fi ń kọ́ alẹ́kọ̀ọ́ súnà lọ́dọ̀ tí wọn náà táwọn náà mójútó ọlọ́dún yé o wọ́n bá yóò náà wọ́n máa rọ́pù hádà sí ìkìlá ṣe wá ní gbogbo ìyapa bóńkálukú ṣe ń túmọ̀ súnà lọ́dọ̀ọ̀dọ̀ láti fi ń kọ́ alẹ́kọ̀ọ́ lọ́dọ̀ọ̀dọ̀ yìí ibi tá a da gbogbo ìyapa yìí padà sí filmaina istilahi nínú túmọ̀ tí gbogbo àwọn afá àfẹnu kò yí lórí lè sunnati ìlàfihìn fi àgbọ̀rọ̀ ìlẹ́tì yóò rìnà bí ha kúrò bí a ti min àrẹ̀ ẹ̀lú a máa ga padà sí kí lè èròǹgbà pàtàkì tí ìkọ̀ọ̀kan nínú àwọn ikọ̀ àwọn onímọ̀ ìta mójútó nínú súnnà ibẹ̀ láàmàjá padà sí láti mẹ́ pé ó ìtẹ́yìn kọ́ nínú súnnà rí ìtẹ́yìn kọ́ ìtẹ́yìn fẹ́ kọ́ tẹ́ bá tọ́ súnnà abala tẹ́yìn fẹ́ mójútó ní ojú náà yìí tẹ́yìn bá sọ fún ìlànà lọ sí abala tẹ́yìn fẹ́ mójútó náà ní gbogbo ẹ̀ náà tún náà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ tó kálukú fẹ́ kọ́ wa nípa tún náà ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni náà lẹ́yìn yẹn ẹ̀dí ká máa wùlẹ̀ ọ̀kọ̀ọ̀kan pàfi ṣẹ́rì nínú ṣẹ̀ríà nínú òfin ọlọ́run bá lọ́sùn máa nà tààrà òfin ọlọ́run kèrè ṣẹ̀ríà ẹwọ̀n táǹkì ẹ̀ ṣẹ̀ríà ni àwẹ̀ látàǹtì ṣẹ̀ríà ni oríwá níbi àwẹ̀ tá gbà sẹ́yìn ṣẹ̀ríà ni gbákàtà yọ ṣẹ̀ríà ni kámọ́tẹ̀ ọgbẹ̀ lọ́wọ́ba ṣẹ̀ríà ni kámọ́tẹ̀ tán ṣẹ̀ríà ni tán pè ní ṣẹ̀ríà ni òfin ọlọ́wọ́ba eré tábà náà kò hàn tábà náà hadith amẹ́rin ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn láyìn mọ̀kan tí wọ́n tako ṣẹ̀ríà tábà ti ní ṣẹ̀ríà lọ́dọ̀ tí wọ́n ká gé ọwọ́ ká gé ẹsẹ̀ ká sì lè rìn lókùpa definition ṣẹ̀ríà ni ẹjọ́ sábà yìí tó lè jẹ́ pé sáńpẹ̀ ní ṣẹ̀rí àní gbogbo òfin ọlọ́run wà lọ́sùn fún àtàlá àáfíẹ́ òní agbáwẹ̀ ni ayọ̀ zakari alọ́hájú ni àníjẹ́wọ́ pẹ̀lú ọlọ́run bá ni àní jáde ni àní tètè náà ni àní pààyàn ni gbogbo sáńpẹ̀ ní ṣẹ̀rí àní àwọn òfin tó wá dé ìjọba ti wá sí báyìí ìjìyà lọ́dọ̀ tí wọ́n tọ́lá kọ pé súnnà ṣẹ̀rí àlàwọ́gbà ní òkèlú ìdájọ́ ṣẹ̀rí àlàkòrí súnnà lọ́dọ̀ pé máa ń kù kí wọ́n lè rí lórí irú yẹn ẹ̀rí lórí ẹni pé lọ́dọ̀ àwọn àpò oníṣẹ̀rí à lọ́dọ̀ tí wọ́n tọ́bá pé al-awla bil-imamati al-a'lamu tó bá ní ẹni tó lẹ́tọ̀ọ́ kó jẹ́ ìmáàmù ẹni tó lẹ́tọ̀ọ́ sí jùlọ tí ìmáàmù tọ́ sí jùlọ òun lẹni tó bá nímọ̀ nípa súnmọ́ jùlọ lọ́dọ̀ àwọn afọ́ oníṣẹ̀ríà táwọn gbà lórí ẹni tó bá mọ̀ ṣẹ̀ríà ẹni tó bá mọ̀ dájọ́ ṣẹ̀ríà jùlọ òun ló lẹ́tọ̀ọ́ ká ṣe ìmáàmù so súnà lọ́dọ̀ tí wọ́n sẹ́ni aláàmù bí súnà ẹni tó wọ́n gbà lérò pẹ̀lú súnà lọ́dọ̀ wọ́n ẹni tó bá mọ̀ jù òun ẹni tó bá mọ̀ kìí ṣe ẹni tó bá ìtẹ́ ìgbẹ́ ní ọ̀pàtàkì nítorí láti mọ̀ ìyẹ̀mọ́ mú mú láti láyà mọ́mù sájọkún lọ ẹkọ́ jẹ̀mọ́ mú ìtẹ́ bọ́ yẹpẹrẹ mú lọ́dọ̀ tàwọn fún ìṣẹ̀rí àtọ́bá ní aláwòlàbí ìmáàmàtí aláàràwòlè súnnà ẹni tó lẹ́tọ̀ọ́ jùlọ tó lẹ́tọ̀ọ́ sí ìmáàmù jùlọ òun ẹni tó bá nímọ̀ nípa súnnà jùlọ ìtumọ̀ ní pé ẹni tó bá nímọ̀ nípa ṣẹ̀ríà jùlọ ẹni tó yẹ pé tabábílẹ̀ nípa ṣẹ̀ríà tó ní ti pẹ̀lú òun òun ló mọ̀ àwọn tó kú ọ̀mọ́ tó òun bí òun fún wa torí pé ṣẹ̀ríà tí fún wa òun ló mọ̀ tí nǹkan bá dàrú òun ló ní mẹ́jù tó lè tí ó fi tún sí láàrin wa tó náà láti síwájú tó pé òun ló ní mẹ́jù láàrin wa ìmọ̀ láti mọ́ fi ń ṣe làmọ́ fi ya síwájú nígbà táwọn bí ìmọ̀ ya síwájú lórí àlámọ̀rí ayé wa báwo la àtiwá níbi ìmọ̀ ya síwájú lórí àlámọ̀rí ẹ̀sìn wa lẹ́yìn tó fi lọ́dọ̀ bàbá níjà bí dáwọn tó nínú àwọn ẹ̀rí lọ́dọ̀ sí wọn nìyẹn náà nínú àwọn ìtumọ̀ tó ń náà òun náà ni àtọ̀lé fọ́tò mọ̀sùlùkà tó ọ̀nà táà ń rìn nínú ẹ̀sìn nínú èdè lẹ́ẹ̀kan mo ní at-tariqatul masluka wọ́n bá yìí sawa'an kanat mahmudatan aw madmumatan àbí ṣùgbọ́n kí n sìn ìtumọ̀ tí mo fẹ́ tún gbé jáde tó ti yàtọ̀ owó náà ni at-tariqatul masluka tó fi dì ojú ọ̀nà táàrin láti di tẹ̀sìn mo lè lè kéèṣe sawa'an kanat mahmudatan aw madmumatan eléyìí láìpọ̀

ó yẹ́ bá ní sí orí àga lẹ jòkó yẹn bẹ́ẹ̀ bá jòkó lórí àga tẹ́ bá lẹ fẹ́ jòkó lórí ilẹ̀ẹ́lẹ̀ tẹ́ díyà bẹ́ẹ̀ jòkó lórí àga yẹn tẹ́ gbalada mọ̀bá ẹ̀yẹn ó yẹ́ bá ní sí mọ̀bá ọ̀nàkùnrin eléyìí báyìí okò sínú bádìlúwájì wàlfọ́rọ̀dọ̀ àìdọ̀n bádìlúwájíbá wàlfọ́rọ̀dọ̀ àìdọ̀n kódà gan súnnà lábalábá ń sàlàyé yìí okò wájìbù sínú àti fọ́ọ̀ ọ̀rọ̀ ẹ̀yẹ̀ lọ́dọ̀ àwọn àfáà onítẹ̀ríà lọ́dọ̀ tí wọn tábà sọ pé súnnà lọ́dọ̀ tí wọn ìlànà tá a fi ń tẹ̀sẹ̀ ni kò bá jẹ́ wájìbù kò bá jẹ́ mọ́sàábù súnnà lọ́dọ̀ tí wọn pé báyìí mú súnnà làwọn òkè so ọ̀rọ̀ tí mo sọ yìí ẹni tó bá fẹ́ wádìí rẹ̀ tó bá fẹ́ wò ó ká lọ wo mọ́tìkọlù níbi rọ́sẹ̀tìlà àkídàtì ìsìlàmíyà àrọ̀ rẹ̀ bẹ̀ bákan náà àwọn ìtumọ̀ tí túmọ̀ sí lọ́dọ̀ àwọn àfóòní hadith ẹgbẹ́ mọ́sọ́kọ́lọ́ àwọn àfóní àbí ìdóní táwọn ìpè súnà lọ́dọ̀ wọn lọ́dọ̀ tí wọ́n kí làwọn ìpè súnà tó kọ́yí adùbí nẹ́sìlì kúlìmà yóò tàbù ìlànàbí ìsọ̀lọ́sọ̀lá tó kọ́yí adùbí nẹ́sìlì kúlìmà yóò tàbù ìlànàbí ìsọ̀lọ́sọ̀lá lọ́dọ̀ tí wọ́n ìtàkùn ìsúnà òun náà ni gbogbo tí wọ́n bá ti gbà wá wípé ànábì sọ àmọ́ gbà wípé ànábì ṣe àmọ́ gbà wípé ànábì wọ́n ṣe àbí wọ́n gbà wá wípé bí nǹkan yẹn ìwà nẹ́bì ni àbí bọ́lọ̀ ṣe dá nẹ́bì ni ìdágbẹ̀ ní súnà lọ́nà àwàkó ní àdìbì yẹn so yọ̀kọ́jáde bí nẹ́bì kúlì máa yóò ń sàbò bí lẹ́nẹ́bì yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ọ̀lù lọ́dọ̀ tí wọ́n sọ pé àtúnnàtú níyà máa útìrọ̀ àní nẹ́bì yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ ayé nókìlà útìrọ̀ bí máa nókìlà wọ́n ní súnà lọ́dọ̀ tàwọn níyà máa mìkọ́wùlì ọba àjọ́wọ̀ ní o àwùfẹ́yìn àbí iṣẹ́ ní o àwùtẹ̀kìrìrì àbí nǹkan tí àrẹ́bìnrin tó bẹ̀rẹ̀ rẹ̀ tí ọ̀tà kò o lọ́dọ̀ tàwọn gbogbo ló bá ti rí báyìí tún náà wọ́n tó bá ti jẹ́ pé nǹkan yẹn ọ̀dọ̀ àlẹ́bì náà fi tì sí ọ̀rọ̀ lọ́jẹ́ ni iṣẹ́ lọ́jẹ́ ni àbí nǹkan yẹn wọ́n fi tìsọ́rọ̀ lẹ́bì àlẹ́bì rí láwùjọ ọ̀tako ẹ̀kọ́ ti padà di tí a fi tìsọ́rọ̀ lẹ́bì nìyẹn àti láàrẹ́bì mọ̀ sí nìyẹn àbí ìwà kan ní o pẹ́ kí wọ́n fi tìsọ́rọ̀ lẹ́bì pé bá lẹ́bì ṣe máa ń wùwà rèé kódà kọ́ bá jẹ́ pé wà yẹn lásìkò jàhìlíyà síwájú kọ́lọ̀ ọba tó gbé ìdílé lójú tẹ́lá lẹ́bi tí máa ń wúwà yẹn súnmọ́ ìlọ́nà àwọn fóònù àdìyí bákẹ́rẹ́ kì í bá ń di àdámọ́ tó bá nẹ́bí bá dámọ́ rẹ̀ ṣe ríre lọ́dọ̀ àwọn fún ní àdíjì súnmọ̀ ní lọ́dọ̀ ọjọ́ pé wọ́n ń sìn so àwọn tí ó sìn àbí ìlànà tánàbí rìn sàwọ́ àǹkáàna fọ́gbà gbé ìtàtí àwòbá àjà kò bá àjẹ́ pé síwájú tó fi àlẹ́bì dìde ìlànà láti ti sọ wúrọ̀ yẹn ni o àbí ló ti ti wú jẹ́yẹn ni o pé wọ́n ń sìn àbí ló ti wúrù wà yẹn ni o àbí ní àdámọ̀ yẹn ti wà lára yẹn ni o àbílẹ́yìn bàtàgbé ìdí sọ́lọ́ jùlọ gbogbo ẹ̀ta tó bá rẹ̀ jẹ́ pàdébì lágbèjì jùlọ súnnà ní lọ́dọ̀ àwọn fóònì àdí tẹ́lẹ̀ báyìí àlàyé lè báyìí àbáwà Muhammad Jamalu di alfọ́sìlì àwọn ni wọ́n sàlàyé rẹ̀ nínú kọwáyé tàdí ní page 64 ibẹ̀ ni àkìrí ọ̀rọ̀ yìí náà wà ní ìdàbìlà mẹ́rin kùsù lọ́dọ̀ àwọn àpò oníkùsù lọ́dọ̀ tí wọ́n lọ́dọ̀ àwọn akóòlù òṣùlù tó lọ́dọ̀ tí wọ́n ti fọ́jà lùbí bá sí anil àdílà ti ṣàríyà ìtàwọn ọmọ ìpè ní túnà òun náà ni ìṣèwádìí nípa àdílà ti ṣàríyà àwọn ẹ̀rí tàbí máa mú dájọ́ ṣàríyà àwọn ẹ̀rí àdílà ti ṣàríyà àwọn ẹ̀rí tàbí mú dájọ́ ṣàríyà lọ́dọ̀ tí wọ́n táwọn ìpè ní túnà ni fọ̀hánà òbí àkọwálìhì ìtàwọn wá bàrẹ́rọ̀ pẹ̀lú ẹ̀

ìta àwọn tóbi wọ́n wà nẹ́bì yẹni súnà lọ́dọ̀ tí wọ́n ẹ̀yìn gbọ́yé wà àfààlì àti àwọn ìdájọ́ tẹ̀lé àtàmọ́ mólìdí tí ànẹ́bì pé ànẹ́bì tẹ nǹkan yìí sáré ìbá ti ṣe á ah, pẹ̀lú bá rẹ̀ mi ṣe ṣe yìí àtàwọn ìṣòro kíríkà rẹ̀ nínú àwọn iṣẹ́ tá a rí ọ̀ràn yẹ̀ lérí jẹ́ orí bá lọ́dọ̀ àwọn ẹgbẹ́ bó ṣe mú dájọ́ mú tààbù mẹ́ ẹgbẹ́ bó ṣe mú dájọ́ mú bá nílẹ̀ àrẹ́bì ti sọ ìkẹtàlẹ̀ ìbá ṣe wọn mú dájọ́ wájìbò ọ̀rọ̀ ẹ̀yàn tó ẹgbẹ́ tẹ́yìn bá ṣe yóò jí àwọn ọmọ jáde ní ìkẹtàlẹ̀ ìbá ṣe ẹgbẹ́ bá ṣe mú dájọ́ mú tààbù jáde mẹ́ ilé tó ẹgbẹ́ tẹ́yìn bá ṣe kò ní jíyà tẹ́yìn bá ṣe yọ gbẹ̀rẹ̀dá àti mọ̀ bá ní ìkẹtàlẹ̀ ìbá ṣe pé àrẹ́bì kan ṣe mọ̀ bá àrẹ́ àdíjì ló jẹ́ kó yé wa àdíjì ló jẹ́ kó yé pé ọ̀rọ̀ tó súnmọ́ apádẹ̀bí máa ń jẹ sámú yẹn kẹgbẹ́sẹ̀ tí àlẹ́jì lọ́tọ̀ rẹ̀ súnnà ni ẹ̀rọ àwọn afọ́ ní àdíjì ṣùgbọ́n àwọn afọ́ ní pé kí mo bá wù láwọn yọ mẹ́ pé jẹ́ káwọ́ jẹ sámú yẹn tó ti wá díẹ̀ sí jẹ́ tí bá ti ń jẹ sámú mo ti ń tẹ́ lọ́bà wá gbalada àwọn afọ́ ní oṣù fíkẹ̀ sọ pé ìdájọ́ súnnà táwọn mo jáde rẹ̀ ní pé mo bá àní nítorí àwọn ẹbí ọ̀sọ́ fẹ́ tó bá jẹ sáàmù ọgbà ládá ètí yọ bá sì gbà ládá lórí ẹ̀ pẹ̀lú báyìí tí yínú kọjẹ́ wájú àbíkọjẹ́ mú sàábù ètí yọ bá sì pí òní lára tí ò lẹ́sẹ̀ òun náà pè ní mọ̀bá ọlọ́dàkùn yóò yé náà a ìtàwọn ń pè ní súnnà lọ́dọ̀ tí wọ́n ni ẹ orípa ní bákan náà wọ́tẹ̀tẹ̀ yẹ̀rọ́ ti yìí àwọn nǹkan tánà bí bá fi rẹlẹ̀ ìdájọ́ táwọn bá mú jáde fẹ̀ súnnà lọ́dọ̀ tí wọ́n orípa ní alẹ́tì tún fitul àṣáàmà wà tó kọ̀rírù ha àwọn nǹkan tàkà yìí àwọn kan tó yẹ pé yóò máa fi ìdájọ́ rinlẹ̀ orípa ní wọn làwọn kàn ní súnmọ́ so ajẹ́ pé pàpọ̀ ọ̀lú lọ́dọ̀ tí wọn lọ́dọ̀ àwọn àbó olú sùn táwọn bá sọ pé súnmọ́ wọ́n sọ pé yíya máa lókè ìlànà sallallahu alaihi wasallam min qawlin aw fi'lin aw taqririn òun náà ni ọ̀rọ̀ tó ń gbà wá látọ̀dà náà sallallahu alaihi wasallam bóyá ọ̀rọ̀ tó sọ ni àbí iṣẹ́ tó ṣe ni àbí nǹkan now àwọn àbọ̀ ní àdíjì wa sọ súnmọ́ wọn lọ gbọ́nà súnmọ́

àbáwà al'arìdí yìí rahimahullahu ta'ala ìgbàtán sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wàkọ̀tútùlákù súnnà wàkọ̀tútùlákù ayi àsúnnà tó àìlànà sọ́dà wà rọ̀túlì láì sọ̀rọ̀ ọ̀sẹ̀lọ̀ wọ́n ní wọ́n a máa lo súnnà fún àwọn nǹkan tó

wọ́n ní òun ni wọ́n ní rúran tún nà tàà tàlàyé yìí òun ni wọ́n gbà lérò láàyè dídí lọ́dọ̀ àwọn àkóòlé òsìrò ìjọ wàyádùkú ní ìdáríkà wọ́n ni tó wá kó nínú ìtumọ̀ yẹn òun náà ni àkùwárù nàbí ìsọ̀lọ́ọ̀sọ̀lá àwọn ọ̀tá nàbí sọ wà àfààlù àtàwọn tẹ́tà nàbí ṣe wà tàkọ̀ríhù àtàwọn kátàlù ìfẹ̀rẹ̀lẹ̀ ní tọ́bà àtọ́bàtì sáníyà tọ́bà ẹlẹ́ẹ̀kejì ní page 1402 náà lọ́dọ̀ àwọn ní ni ní àwọn àfọ́wò ní pékin àwọn àfọ́wò ní gbòòrò ìrẹ́dọ̀ tí wọ́n tọ́kọ́ yàdù bí annáha àtọ̀ríkọtù mọ̀sílùkà eléyìí tá a máa ń rìn nínú ẹ̀sìn ìlànà tá a rìn láti láti fi tẹ̀sìn mìíràn yìí ti ọ̀bìn tí èso ọ̀rìn wà láwùjú rẹ̀ gbogbo ìlànà tá a bá rìn tá a fi ṣe lọ́wọ́ tó wá jẹ́ pé ìlànà yẹn iṣẹ́ kà ń ṣe yẹn kéde sí ọ̀rìn yẹn lọ́dọ̀ àwọn àbó orí pẹ́tò táwọn pè ní kíni súnà ni èyí ò lọ gbajúmọ̀ láwùjọ wa sọ pé tó bá sọ pé súnà báyìí ní táwọn oṣù sí nìyẹn ó yẹ báyìí sùn so ṣẹwárí ibi tá a gbọ́ tó wá wà tó tó jẹ́ pé in táwọn àbò ní bíkì tó sọ kọ́lá òyìn tó ń gbọ́yé láwùjọ ìfẹ́nú gidi níbẹ̀ láwùjọ àtàwọn ń gbọ́yé àwọn àbò ní bíkì lọ́dọ̀ tí wọn tọ́bátọ pé súnnà ní nǹkan kò jẹ́ pé àwọn tí wọn jẹ́ pé bẹ́yà tó bá ti wọ́n nù àdíjù náà pè ní súnnà o kì í sì bá ti sọ̀rọ̀ ẹ̀rí kọ́dà kọjẹ́ pé mẹ́lùkù náà lágbèrè ẹ̀rí pé àwọn àbá àtọ́ máa ń tọ́ ẹ́ pé lọ́dọ̀ tí wọn tọ́bátọ pé súnnà ó túmọ̀ sí hadith ọ̀dọ̀ àwọn àbò ní hadith

ó túnbọ̀ sí pé lọ́dọ̀ tí wọn kìí ṣe wípé ìtànpẹ̀ ní súnnà ó ní ṣe pẹ̀lú hadith ìdájọ́ làwọn ń pè bẹ́ẹ̀ bọ́bá àjẹ́ pé dájọ́ hadith láti rí dájọ́ yẹn yọ yọ pè ní súnnà tí ìbá ti sọ̀rọ̀ yẹn bákan náà wájìbì lọ́dọ̀ wọn wọn yẹn ni àjẹ́ pé yọ hadith yọ lọ́dọ̀ àwọn yẹn láwùjọ wa ti ni ni ọ̀rọ̀ yẹn àyíkẹ́kọ̀ọ́ náà yẹn ti wọ́n yẹ́

ìròrí burúkú hadithu al-masdar bin ma'adi shaw ó ti ṣàlàyé fún wa lórí yẹn àbẹ́sọ̀ lọ́sàn ti pé yóò ṣìkù àyàkúrò ní àwọn jìnnà àrá àríkàtì arábìnrin láì pẹ́ kò ní pẹ́ tí ìṣẹ̀lẹ̀ burúkú yóò fi ṣẹlẹ̀ kí ẹ̀rí ẹnìkan tí ó jòkó lórí àga yọ lọ tẹ́bá ní ẹbá wa sọ̀rọ̀ tẹ́fẹ́ kó wà létí alkùnrin nìkan ní jẹ́mẹ́ kà fún wa o bàmọ́ wà jẹ́dìnà fi ní halalin ìtàhìlẹ̀nà yìí tá a bá ti rí nínú alkùnrin pé ọlọ́run pè ní halalin nìkan làwọn gbà pé halalin wàmọ́ wà jẹ́dìnà fi ní haramin haram náà yìí tá a bá ti rí nínú alkùnrin tọ́lọ̀ bá lè pé ní haram nìkan làwọn gbà ní haram tí ò wa sọ̀rọ̀ nípa rẹ̀ arábìnrin ala arábìnrin ẹ̀ tẹ́tí dáadáa ìnáma òtítù alkùnrin ومثله معه ألا إنما حرم رسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله arábìnrin ẹjẹ́jẹ́ dáadáa ní nǹkan tí àlẹ́bì bá ṣe léwọ̀ fún yín bákan náà ló ṣe rí pẹ̀lú nǹkan tọ́lọ́bà ìjọ́ lọ́ṣe léwọ̀ fún yín nítorí pé wọ́n fún mi dáàrù kòrán jẹ́sàrù kòrán nìkan lọ́ fún mi àti tí ó rí bí rẹ̀ nínú ìdájọ́ òun wọ́n fún mi papọ̀ wúlẹ̀ ní súnà lẹ́bì sọ̀rọ̀ lọ́sọ̀lá àdíjùmọ̀ sọ̀rọ̀ àdìmọ́ Ahmed gbà wá orí bá ń sùn ìròrí yẹn ti ń bẹ tánàbí ti pè wá sákìyèsí nípa rẹ̀ ti pẹ́ pé ìròyìn kan bọ̀ wá o láìpẹ́ kò bá òun láyé ṣùgbọ́n fẹ́ dé tẹ́pẹ́ ìròyìn wípé kòránì nìkan olópàtàkì lọ́dọ̀ tó wájú báyẹ̀ bá wa sọ̀rọ̀ tí ẹ̀ bá ti lè ka kòránì fún wa ní tẹ́fẹ́ sọ àfẹ́gbọ̀ torí pé lọ́dọ̀ tí wa àwọn ọgbà àdídì bọ̀ àbáwò ka àdídì fún nǹkan pàtàkì àti ka àdídì gẹ́gẹ́ bí àti ká fún nǹkan tá a lè lọ́wọ́ ọdún yẹn bẹ́ẹ̀

àdáni tó sọ pé èmi o ìmọ̀ àmà ń tèmi mẹ́ta lè lọ́mọ kí yóò di kèfè rí ìdájọ́ yẹn sì ní inú hadith láti mọ̀ zúrì ní ń bọ̀ wáyìí mẹ́rin labẹ́ kílẹ̀ àbẹ́kọ̀lù mẹ́rin sáàkì yẹn ibo ni Kùránì sọ pé zúrì o rákà mẹ́rin ní tẹ́kí kódà orúkọ súbúhì zúrì ásírì magribi ìṣáì ẹmu wánú alukọ̀hán ẹ̀rì nínú alukọ̀hán nù hadith lẹ́kìrì sẹ́nìkan bá ní kò sí ń jẹ́ súbúhì ẹ̀jọ́ ìjọba yìí kò sí òun tí ń jẹ́ bẹ́ẹ̀ kò sí o tí ń jẹ́ fájìrì ṣébẹ̀ ni bẹ́ẹ̀ àásọpọ̀ ìyàkuyà bá mi sọ bẹ́ẹ̀ kí lágbára lé tó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ta agbára lé tó yẹ kókì lágbára tó yẹ pé orí ẹ̀ la dúó lé lórí pẹ̀lẹ́ sun àdíìtì ni àdíìtì ni ẹni tí ọba ẹni tí ọba gbàgbé tó wá jẹun lọ́sàn Ramadan àbúmọ̀ ìdájọ́ rẹ̀ ní pé irú ẹni bẹ́ẹ̀ kọ́ máa àwọn ẹ̀rọ bàjẹ́ tó bá yẹ kó gbàgbé ló fi jẹun lójú mu nígbẹ̀rẹ̀ náà ní sọ bẹ́ẹ̀ náà rìkan kò rẹ̀ tí ẹni tó bá bi léèrè àfá àtọ́bá tí ó tó bá bi léèrè in tí ó dáhùn ní pé àtọ́bá ah, ìpé yẹn gbàgbé ni tí wọ́n fi jẹun àbí yẹn fi mu àwọn ẹ̀rọ bàjẹ́ irú àfá àyẹn wà ní kò sí nǹkan kan tó gbára lé àdìsì náà ni kódà àdìsì ẹ̀yọ kan tó yọ gbára lé àbúwòye rọ̀ tó ti ń bá tọ̀tàn lọ́gbà wa pé bá ń sì so ipe ẹni kó máa bá àwẹ̀ rẹ̀ lọ àwọn yọ̀bà jẹ́ ọlọ́run lọ́mà máa fún lóbi àṣírí wọn oye bá yìí zaka zaka zùlù fídìrì jákàtà zaka tán bá a ti yọ ẹmú bí tọ́nà ọba àdéjà ti sọ̀rọ̀ jákà wà lọ́ọ̀kùnrin ẹ máa yọ jákà nínú ọ̀kùnrin ẹmọ wa ní tí a máa ni zaka kódà wà zaka ẹlòmí ọmọ kókó jákà sínú zaka ni jákà yọ wà ni pè ní zaka bẹ̀sàkátùn fítìrì ó kọta ń pè yẹn àdíjì ló gbé wá ìntàwà ti yọ àdíjì ló gbé wá gẹ́gẹ́ ìntà yọ tọ́lọ̀ ó fi gbà àdíjì ló gbé wá àsìkò tá yọ tí ó fi wọlé tàbá ti yọ láti yẹn tí ó wọlé àdíjì ló gbé wá ẹni tí ó bá ti yọ tó lágbára yóò jìyà àdíjì ló gbé wá ẹ̀dàkùn torí tọ́lọ̀ ọba ṣẹ́kiri pé àwọn èèyàn tí wọ́n ń takò àdíjì wọ́n dẹ̀ ń pé bóyé pé ìtọ́bá ti wá náà àdíjì ní ètò ọ̀rọ̀ ẹ̀yẹn ìtọ́bá ti wá náà lùkùnrin nìkan lọ̀rọ̀ ẹ̀yẹn ẹgbẹ́ ìfẹ́rún gidi ni wọ́n lò

ìkéòkèrò nkí yẹn àwọn súnnà ìgbẹ̀jọ́ pé tíyàn bá fílẹ̀ èyó dìkẹ̀ torí súnnà sí ni tíyàn bá jẹ́ fílẹ̀ tíyàn bá ṣe èyó jáde kó lọ́sì Islam mo ti múra àwọn orí mo ti múra àwọn àgbójú orí ọ̀hálẹ́ lẹ́nu bàtà ń sọ̀rọ̀ àbẹ́yàn bá takù pé kò sí láàrẹ̀ yóò dìkẹ̀ torí súnnà ló ti di ààdì nípìnlẹ̀ mẹ́ta agbára lé àníṣẹ́ òkè àwọn ọ̀run tí mo sọ ẹ̀ ń sọ

tàbáwárí ìmọ̀ kan tó ní àà ah, nígbàtí ò sínú kòránì o èmi ò ní ké fásí àti èmi nǹkan ní òkè ájáun lẹ́yìn ìràbá àmẹ́jà kí ló lágbára tó bẹ́ kí ló lágbára tó bẹ́ kí lágbára lé tẹ́bí súnlẹ̀ lágbára lé ebí àdíjì ní orílẹ̀-èdè àtàyà tàà máa ń ṣe lórí ìrun tí bọ́lọ́wà náà kòrán ká máa tàtàyà sínú àlùkòrán ká máa tàtàyà ẹni tí ọba tàtàyà tó ní ìrun orílẹ̀-èdè gbogbo àwọn ilé tí mo sọ inú àdíjì látorí hajjú lílọ bá àti ẹjẹ hajjú wẹ́wà ìsì inú àdíjì látorí pọ̀ sí ọwẹ́ rẹ̀ so wẹ́wà ìsì so ẹ má jẹ́ kí àwọn èèyàn ẹ má jẹ́ kí wọ́n tútù kútù fún wa ẹ má jẹ́ kí wọ́n tàn wá jẹ ẹ má jẹ́ kí wọ́n sọ wá nù àìkásúnnà fún oní gbogbo bàjẹ́ tẹ́ ìsinmi láwùjọ ó ń kálukú fẹ́ lò fẹ́nu olóbàbídà oríṣìí àwọn àlànà tuntun táwọn yẹn ń gbé wá sábí ń tẹ̀sìn tó ń kálukú ń gbé lànà ti ẹ̀kalẹ̀ yìí ọlá pé àìní òṣùwọ̀n tó pàtàkì fún súnà nítorí àdìbò so yínká táwọn àpáwọn ní fífún lọ́dọ̀ tí wọ́n ti dánkù ní súnà nìyẹn ọ̀rọ̀ tí mo sọ yìí Abu Zahaw Abu Zahaw àwọn ẹni wọ́n sọ̀rọ̀ yẹn nínú tí àwọn sánkù ní alìhàdìdú والمحدثون الحديث والمحدثون نبيج 15 ونبيج 10 بلاتي وقال بعدهم أكاكنا وعفاو نيما نبا فقه وضعت السنة ما في فعلها ثواب وفي تركها ملامة ما في فعلها ثواب وفي تركها ملامة وعاب لا عقاب wọ́n ni ìkàtàkùnrin súnnà òun náà ni máa fi fẹ́ ìlú

tòmápò ní jíjà tó jẹ́ kéèsọ̀ ọ̀rẹ́ yẹn pé bá ń fi àbáwa kọ́sìn alkọ́ọ̀lẹ̀wì àwọn náà sọ̀rọ̀ yìí nínú àníṣùn fòkọ̀há pé bá ń fi ìbẹ̀rẹ̀ ti sọ ní tọ́wà àkúrá ní page 1406 wàhí àìdáhádá tó kọ́ bìnrin wájìbà ìdàmù ajẹ́pẹ́ lọ́dà àwọn àpò

pé nítorí pọ́ wá àdísì ló gbé wá ìtúkùtù lẹ́nu tí kò sẹ́ni tó so bẹ́ẹ̀ inú àwọn onímọ̀ o ìtúkùtù gbà ní àwọn onímọ̀ bẹ̀rẹ̀ bára lé gan wọ́n lọ́ ìjẹsẹ̀ fọ́tọ̀ ní torí pé tẹ́bá lọ sínú tí àtúntò sí àwọn onímọ̀ yìí gan tí wọ́n jẹ́ tó jẹ́ ìmọ̀ tí wọ́n tán mójútó ọ̀pọ̀lọpọ̀ àwọn àdájọ́ wọn pè ní wájì lẹ́gbẹ́ náà kùnrin láti rí ẹnu àdíjì láti rí àrínà kùnrin tó yẹ báyìí tẹ̀bẹ́lẹ̀ ìṣẹ́jẹ́ mi afáwa alkọ̀tíkùn bagdadi رحمه الله تعالى إنه جاء ذكر الفقيه والمتفقه نفي إدتيك وطرقا دول لي باي كما تقول باباني وقد غلب على ألسنة الفقهاء واني قلت لك أدى وقو لوري أها وقول بسن أنهم يطلقون السنة بما ليس بواجب wípé wọn máa pé súnnà ní tí èso ọ̀rọ̀ yẹn wọ́n ní nǹkan tó lékè lórí ahọ́n àwọn oníbísìwò ní ó ní ahọ́n àwọn olórin ti lékè bẹ́ẹ̀ àwọn oníbísìwò náà máa ń pe tí è sọ ọ̀rọ̀ ẹ̀rí súnnà fọ̀yàmbáàdì ayòkọ́ láti àdì

àwọn náà sọ yí pé wọ́n ní tàrífù súnnà ti ìdà fòkọ̀há wọ́n ní ìtumọ̀ súnnà ó tàwà fún ní tótìm wà bí sí láhì báàdì fòkọ̀há àti nínú èjì apá kan náà olùmọ̀lẹ́fà tótìm yọ̀rọ̀dìfù mùsàhábà yọ̀rọ̀dìfù almùsàhábà wọ́n ní ìtumọ̀ kankan náà ní pẹ̀lú mùsàhábà lọ́dọ̀ àwọn àbúrò ní britain súnnà ti kí lọ́dọ̀ wọn yọ́ọ́dìbò mustahaba kó túmọ̀ sí mustahabu lọ́dọ̀ apákan náà wọn ní ìmọ̀ nípa britain so fáyíza wàyíza na zọ́nà ti kàlámi kẹfí ìmìnà sálàbí na jíduhun ya inúna bí súnà ti ma'anan áwùta min àwọn àkóní títún àwọn tán ló gbà pẹ̀lú ànábì àtàwọn tán ló gbà lẹ́yìn àwọn yẹn àtàwọn tán ló gbà lẹ́yìn tí wọn náà àwọn náà pè ní sálà àwọn kòrúurú mẹ́tẹ̀ẹ̀ta yìí tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọn tá bá ń sọ súnnà nínú àwọn ọ̀rọ̀ tí wọn tá bá ń lo gbólóhùn ìtumọ̀ rẹ̀ fẹ́ lọ́dọ̀ tí wọ́n bí ìtumọ̀ táwọn àpò ní àrídìí tó ń túmọ̀ súnmọ̀ sí lọ́dọ̀ tí wọ́n lọ. oríwọ̀ ìkù awil usulijin bákan náà lọ́dọ̀ àwọn àfá àwọn sálàdì táwọn bá sọ tábàtọ̀ gbólóhùn súnmọ̀ ìtumọ̀ táwọn gbà lérò pẹ̀lú ẹ̀ ọ̀fẹ́ ju ìtumọ̀ táwọn àpò ní súnmọ̀ gbà lérò pẹ̀lú ẹ̀ lọ. bákan náà ọ̀fẹ́ ju ìtumọ̀ táwọn àpò àwọn alfuqaha tẹ́gbà lérò pẹ̀lú ẹ̀ lọ. ìdí àyúnà bí súnmọ̀ òun náà ni muwafaqatul kitabi wa sunnati àríkẹ́ sọ pé muwafaqatul kitabi wa sunnati rasulillahi sallallahu alaihi wasallam wa ashabihi nígbà wọn bá lérò pẹ̀lú súnnà òun náà ni tó bá ṣe déédéé alkùnrán àti ìlànà nẹ́bì sallallahu

ó sọ̀rọ̀ pé bàbá sọ pá ń pàwọn èèyàn sínú súnnà àgbóyé dáwà ń pàwọn èèyàn sí ni à ń pàwọn èèyàn ni mo wà fọ́kọ̀tún kìtàbí wà súnnà ti ọ̀tún ilá ìtọ̀ lọ́sọ̀rọ̀ ọ̀sárì òun gẹ́gẹ́ ni súnnà tá à ń sọ wípé àkáwọn èèyàn wá ṣe ó ti di ẹ̀sìn lápapọ̀ tó ṣe dédé sálùkùnrin sọ pé gbogbo sálùkùnrin sọ pátápátá lẹ́mọ̀ lò àdáyẹ̀rá lù súnnà kan tó sọ wípé ah, ní gbogbo tá ń ṣe lórí ẹ̀sìn wa inú alukur'an àti inú hadithi àti táwọn sọ ara sọ ní táwọn ọmọ gbára lè lẹ́ta àbí tẹ́lẹ̀ sọ àwàlálà tó torí pé yìí sáńpẹ̀ ní súnmọ́ ni wà fọ́kọ̀ tó kìtàbí wà súnmọ́ ti rọ̀ súnmọ́ láì sọ mọ́ sọ́lá wà á sáàbì so sọwọ́ àn ìbò múrì lè ti àwọn ìrìnàdà àbáwà lámà yìí tá àwọn ìjọsìn tí èsì àdìsọ́kà ni wà yóò kọ̀ ha àdìsọ́kà

ṣé ayàkùnrin ní gbẹ̀lẹ́tẹ̀ ayàkùnrin rẹ̀ ló sọ wípé sọ̀látù ìfàájì lọ lájọ́ ìkùnrin lọ ayàkùnrin rẹ̀ sọ bẹ́ẹ̀ àdíjà lẹ́bí wọn sọ bẹ́ẹ̀ àwọn sọ̀hábà wọn sọ bẹ́ẹ̀ ẹ̀rí pé ni táwọn fẹ́ gbé wá sínú ẹ̀sìn wọ́n kọ́ ya pàṣẹ àgbétáwà àti súnà àti kanáwọn sọ̀hábà wà lórí alùsúnà ẹ̀rì bá wọn rí ẹ̀yìn alùsúnà ìrù nǹkan wọn lẹ́yìn nítorí alùsúnà tó jẹmáà yàtọ̀ sí pàdùsúnà òní kàkọ́lọ́lá bí alùkùnrin tó ń kílẹ̀ alùsúnà òní bá wọn

ibo láti wá mọ báyìí sàtà láti wà nẹ́bì ọ̀dọ̀ ànẹ́bì láti mọ́ ló fi jẹ́ pé súnà nínú àwọn pàtàkì súnà tàbí táwùjọ ti pé súnà ni wọ́n sàlàyé alukuran ìdí kúrò bá dùn kalẹ̀ ní bọ́lọ́ gidi súnà ni ó sàlàyé ọmọ abẹ́lẹ́ yìí ṣe ẹni tí ó bá lè mú wá fún mi ọ̀nà tọ́lọ̀ òfin ní ká máa gbà sàtà látù wà nẹ́bì ní alukuran ẹ́ kó dáhùn kó mu wá kò sẹ́ni tó lè mú wá láyé táǹkì àmọ́ náà ó fi dé tẹ̀sílìmù tọ́lọ̀ ní ká mọ́ sí fáànì lẹ́bí wà tẹ́sílìmù tẹ̀sílìmù fóò láti mọ́ sí tẹ̀sílìmù yẹn ọlọ́run sì pàwọ́ láti ẹ̀rẹ̀ láti gbọ́dọ̀ ṣe ọlọ́run pàwọ́ gbọ́dọ̀ ṣe ọlọ́run báyìí ṣe ọlọ́run pàlàyé yẹn kalẹ̀ torí pé ọlọ́run nìkan àti ìmọ̀ ìbúrẹ́ ti mọ̀ wọ́n mọ̀ níbi tàṣáhù àrẹ́bì tó kọ́ wọn níbi tàṣáhù assalamu alaika ayyuhan nabi wa rahmatullahi wa barakatuh assalamu alaina wa ala ibadillahi as-salihin so wani amma salamu gbogbo da arọ̀fún sórí salamu ó ti kọ́ wa àti mọ̀ kẹsàrà àkùnrin ló gbé wá wọn àdìsà lẹ́bì ló gbé wá tàṣáhù gàbí fàkẹ́fà lọ sọ́lì àlejì àmá àmá bá ti mọ̀ sàtàlátù fún torí pé mọ̀kọ́ lọ́wọ́ bá pa àwọn aláṣẹ ṣùgbọ́n wọn ọmọ mú èṣe àwọn sọ àbàwọn ọba lẹ́nu sọ lọ́sọ̀ àkọ́kọ́ wọn tí àìgbọ́nlọ́bá tó fi hàn láti fàájì fúnra wọn ni àbí tó jíná àbí bí ṣíṣì àbíjáwá rọ́dùn kàmẹ́rin àbí sọ̀látù nàìjíríà tí wọ́n gbọ́lábá káwọn ebi hún mẹ́tò kó sí ara wọn káwọn pé àìbọ́lọ̀ sí káwọn sọ̀látù àwọn àti gbọ́lábá wọn kálukú ohun tí ẹ̀ àwọn àlọ́bá nẹ́bì tó rí pẹ́sì ni wọ́n ti mẹ́kọ́ sọ́lọ̀ bá náà nẹ́bì kọ́ wá kọ́ wá gẹ́gẹ́ lẹ́sìn ẹjá lọ bá kọ́kọ́ ọba dìde arẹ́bẹ̀wọ́dé kúrùnù allahumma salli ala muhammadin wa ala ali muhammadin kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid to nan ke as-salatu al-ibrahimiyya idan ji ko sahaba ni pé tọ́bá ń kí òun òfin sọ̀rọ̀ tó bá ti yìí lórí ẹ̀ ẹ̀yà àwọn èèyàn fi sọ̀rọ̀ tó bá ti kí o ẹ̀wọ̀ aburú láwùjọ wa lára àwọn ìwà bàjẹ́ tí súnà fẹ́ pọ̀ wá nìyí ṣùgbọ́n jẹ́ pé súnà pàtàkì jẹ́ súnà ló dé wíwá pé ilé ìwà bàjẹ́ ni ọmọ ṣe bẹ́ẹ̀ bá kí òun pẹ̀lú sọ̀rọ̀ tó bá ti ọlọ́run nígbà gbogbo ẹ̀rùn láti sọ ó kí òun pẹ̀lú sọ̀rọ̀ tó bá ti ta lókè ẹjọ́ sákẹ́jì kan lọ gbarú mi wájá báwo ẹ̀ máa ń sàdúrà nínú bísí Ẹgbẹ́ tẹ́lí tẹ́ntí tẹ́ntí kàtàlátì káàdì tẹ́nu ẹ̀yọ̀ yẹn, ẹni kọ́ kàtàlátì bọ̀ mí àtọwọ́ lọ́tọ̀ láti kọ̀ máa. Láwọn bá mi sọ pé wà ní ṣáàrì ìbíjà àti annaha fi mí tù súnnà. Nínú àwọn aburú tí ń bẹ bíjà ẹ̀kọ́ máa ń pa súnnà. Torí pé yọ́ rọ́pò súnnà yẹn ni, sọ̀láfì àtọ̀láfì ìbọ̀rọ̀ yìí àtọ́yẹ kí yẹn máa kò ní màmá sọ̀láfì bá jẹ́ wáyé ọ̀lẹ́nu yẹn bí ẹni kọ́nà ló mú wa, bẹ̀rẹ̀ pàdé bí ló mú wa. Yóò sì pàtàkì yóò tóbi lórí ẹ̀mí ẹ̀bẹ̀rẹ̀ bí ẹ̀yẹn rán sọ̀láfì sí. Àbí àdí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ lára àwọn àbàjẹ́ tí súnà fẹ́ pọ̀ mọ́ láwùjọ wa nìyí tí súnà fi pàtàkì tàbí gbọ́dọ̀ padà sí ìsúnà lẹ́bí sọ̀rọ̀ lọ́sọ̀lá so ibà ní kù so ẹgbẹ́ táwọn àfáà ń tò ní súnà lọ́sí wọn yẹ pẹ̀lú kọ́ọ̀lù fulanun ala súnà àwọn àfáà sálà tó bá sọ fulanun ala súnà lágbájá ìwà lórí súnà idha kanat a'maluhu ala waqti kitabi wa sunnati nabiyyi bá jẹ́ sí pé iṣẹ́ rẹ̀ tó ṣe déédé alkùránì àti súnà nàbì kí iṣẹ́ rẹ̀ bá dọ́gba pẹ̀lú nǹkan tí alkùránì sọ tó pé agbé iṣẹ́ rẹ̀ agbé kalẹ̀ àwọn arí pé iṣẹ́ ìṣẹ́lẹ̀ nǹkan tí alkùránì ká ṣe ayàbá ìlú ká ṣe ayàbá ìlú ká ṣe ó tún wá ṣe déédé súnà nàbì sallallahu alaihi wasallam irú èèyàn bẹ́ẹ̀ wọ́n sọ pé huwa ala súnà eléyìí wà lórí súnà kí lọ́pàá pé pé jíjìn yẹn ṣe déédé nǹkan tí alkùránì ká ṣe ó ṣe yùkọ́lù fúlánù àgbìdà àwọn àbọ́sọ̀ pé lágbàjá wà lórí gídà ìdàkà na amẹ́lùkú mùkọ́lù fáàlì kìtàbí wà súnnà sí àwọ̀ àdìdìmà tí iṣẹ́ ìyàbá ti lè tako alkùnrin àti súnnà àbọ́takù kanu méjèèjì ó jẹ́ bá ìsìn tí a rí bá iṣẹ́ ìtakù kàtàkù kùnrin sọ́wọ́ àbọ́takù kàtàkù súnnà sọ́wọ́ àbí àrígbé iṣẹ́ ìtakù kùnrin arẹ́lì tọ́takù náà kùnrin àtúrẹ́lì tọ́takù ní irú ẹni bẹ́ẹ̀ tó bá ti tẹ̀rù jẹ́bẹ̀ ní wá fẹ́ tẹ́ náà bá a sọ pé wúwá alálìbìdà irú ẹni bẹ́ẹ̀ wà lórí bídà yìí ọ̀nà ṣàfihì yìí àgbẹ̀rún ṣàfihì tọ́ nínú tí àwọn tẹ́pẹ̀ ní àmìwàbàkọ́t àwọn ní àpèjálè orúkọ ẹni orúkọ tíra ẹni àmìwàbàkọ́dú fi rùsùn ní ṣẹ̀ríà àmìwàbàkọ́dú fi rùsùn ní ṣẹ̀ríà page 3 ti dé page 6 láti discuss ọ̀rọ̀ yìí

àmìlà àríyìn nàbí ìsọ̀lọ́sọ́lá wọ́n ní tẹ́gbà bá ti ṣẹ́ eléyìí tó ṣe déédé irú tẹ́tà rẹ̀ bí ṣe káàdà záríkà mímọ̀ náà sọ àríyìn kìtàbù àwòlá wọ́n ní nǹkan yẹn ọwọ́ jẹ́ pé kùránì ló sọ̀rọ̀ nípa rẹ̀ ní àbí kùránì ló ti sọ̀rọ̀ nípa rẹ̀ kò dìgbà tá a bá tó rẹ̀rì inú àlùkùránì sáfàtì nípa nẹ́bi ṣe kùránì wá sọ nípa rẹ̀ ní àbí ò sọ nípa rẹ̀ tó bá tẹ̀sẹ̀ lédè súnà nẹ́bi tó ti lédè lànà nẹ́bi tó ti dé bá rẹ̀ yìí gùn ó ti wà lórí súnà tàbí sọ̀rọ̀ jama'a alimamu shafi wọ́n ni ìdá àmìlà aláwọ́kì máa àmìlà àdéyìn nàbí sallallahu alaihi wasallam káàdà zàríkà mímọ̀ nọ́sọ̀ àríyìn kitabu àwùlà yọ̀kọ́lù fulanun ala sunna a sọ pé lágbájá tó bá ti rú nǹkan mẹ́yẹ̀ sọ̀rọ̀ lórí sunna ìyẹn tó bá ti ń ṣe tó ṣe déédéé nǹkan tánàbí ṣe níṣẹ́ irú iṣẹ́ tánàbí ṣe lòun àrínú alùpùrán yóò àrínú alùpùrán tàbí kiri lọ́dọ̀ Bíkọ́lẹ̀ sọ̀lọ́ sọ́lọ́ kò ní ṣe nǹkan ìfẹ́nú. Ànẹ́bì yẹ́ tó ní fẹ́nú kìí tẹ̀lé fẹ́nú. Ìtàdà ìbá ti ṣe ọlọ́ọ̀ba lórí kó ṣe, ìtàdà ìbá ti tó fi jọ́sìn ọlọ́ọ̀ba lórí ọ. Yòkọ́ọ̀lù, sọ pé àwọn ìpọ́n tó mọ́ sọ pé lágbájá lórí jídà. Ìdà á nira aláìdá tó bá ti jẹ́ tọ́ ìyapa sí ìkẹta rẹ̀ bí ṣe olùsọ̀rọ̀ ìbídá tí ìjọba ti lè ṣe tọ́ tako ìntánẹ̀bí ṣe wọ́n dájọ́ kó ṣe kí ni ó ti wà lórí ìbídá wọ́n ni waka anna haza isra innama ẹ̀túbìrọ̀ fihi amalu

وكأن هذا الإطلاق إنما اعتبر فيه عمل صاحب الشريعة فأطلق لفظ السنة من تلك الجهة wọ́n ní lápàlá wọ́n ní ní ẹgbẹ́ ibi tá a sọ yìí ibẹ̀ náà ti máa ń lo gbóòrò súnà ẹ́ so wọ́n ní ní jíhà yẹn mìí tí kẹ̀ jíhà abálájí táà ti máa ń wo ìdájọ́ tàbí lọ pé súnà nìyẹn وإن كان العمل بمقتضى الكتاب وإدراج به شيء وني طبط لديه القرآن نعم عفو للسنة ويطلق لفظ السنة على ما عمل عليه الصحابة وإن بقى كان هو من لكل السنة هم كتاب الصحابة فشي ويبقى انت وجد ذلك في الكتاب والسنة او الاولى يوجد àbá àrínú alkùnránì àti súnnà àbá àrínú alkùnránì àti hadithi o àbá àrínú alkùnránì àti hadith asáti fáwọn sọ̀hábà jíṣẹ́ yẹ awáwò títí àrínú alkùnránì àrínú súnnà nabi bẹ̀ta àrífà ní àwọn sọ̀hábà ṣe tàbá rí mẹ́ àjẹ́ pé ọlọ́run fi wá ti gbòǹgẹ́ kárí yẹ tàbá rí náà nǹkan ẹ̀ náà súnnà lápé lè káwọn ní ìtìbá ní súnnà ti sábàtà sí ìyáwó wọ́n nítorí wípé àwọn sọ̀hábà ṣe nǹkan yẹn nítorí pé tún nà kẹ ló fẹsẹ̀ rìn yẹn lọ́dọ̀ wọn tí wọ́n rí tẹ́bi ṣe fún àtúnwà tó pẹ̀lú fẹ́nu làbíyún fàdílé nà àmọ́ wọn gbé nǹkan yẹn wá ààrẹ nìkan tó gbà wá fún wa ni a yìí pé táwọn sọ̀rọ̀ bá ṣe nǹkan àwọn wú ẹ̀rí títí àwọn ọ̀rẹ́ ìfún náà kùnrin ààrẹ ìfún náà àdíjì a lè rí pàwọn sọ̀rọ̀ bá ṣe kánà ọmọ yìí pé wọ́n ṣe é nítorí pé súnà kan wà lọ́dọ̀ tí wọ́n tó fi nǹkan yẹn rinlẹ̀ ṣùgbọ́n wọn àkàgbé wá fà wà ní ààrẹ ní tí ó tọ́ bá gbà wà ní ó jẹ́ báyìí أو اجتهادا أو اجتهادا مجتمعا عليه àbí wọ́n ṣe pẹ̀lú ìgbìyànjú kan tí wọ́n jọ ní ìṣìmá wọ́n pawọ́pọ̀ lé lórí wọ́n ṣe ó lè jẹ́ pé wọ́n ṣe pẹ̀lú ìgbìyànjú kan tó yẹ pé wọ́n jọ pawọ́pọ̀ lórí ìgbìyànjú ẹnu mujtama'an alayhi minhu aw min khulafa'ihi wọ́n yẹ́ pé gbogbo ọ̀nà jùjọ pawọ́pọ̀ sí ni àbí àwọn tó jẹ́ khulafa wọn àwọn bí ويقول الحافظ ابن رجب في جامع العلوم والحكم أفوى الحافظ ابن رجب فصلتنا وتقوى جامع العلوم والحكم لبيت 249 ولو السنة هي الطريق المسلوك ولكتنك لسنة ونال لنا تعني ويشتمل ذلك التمسك بما كان عليه هو وخلفاؤه الراشدون ولسنة يواني أفسن إما بام إما جمان كثير النبي ولولي أتوى الخلفاء الراشدون àtàwọn kùlà fáwò rẹ̀ àrọ̀ṣìlú ní tọ́wà lórí ẹ̀ mínà ní ẹ̀kẹ́ kọ̀dá nínú àwọn àdìsọ́kàn ni wal a'mali wal aqwal àti àwọn ṣẹ́ta fi ti náà bàtàwọn ọ̀rọ̀ ni wa hadhihi as-sunnatu al-kamilatu wọ́n nílé ìgẹ̀gẹ̀ ni súnnà eré tó pé pérépéré wa li hadha kana as-salafu qadiman la yutlikuna isma as-sunnati illa wọn àná qadiman láti jọ wà ní àwọn sálàbù láyò tìrìkúnà isma súnnà wọn kí ń lo orúkọ súnnà ilá àdámá yẹ́ṣùmọ̀ bìbáàrí àyàbí fún nǹkan tí ó bá kó nǹkan tá nǹkan tá sọ̀rọ̀ sínú tó bá kó nǹkan tá nàbí àtàwọn sọ̀rọ̀ àwọn ti sínú onímọ̀kò súnnà والذي كان عليه النبي صلى الله عليه وسلم الكتاب والسنة إليه كان النبي أتوى الخلفاء الراشدون ده وليه هو النبي صلى الله عليه àti ìlànà Nabi sallallahu alaihi wasallam fayakúrù hamdu sunnati shamilan li dhalika kullahu fi muqabalati al-bid'ah فيقول لفظ السنة شاملا لذلك كله في مقابلة البدع لفظ gbọ́nà súnnà àjẹ́gbé yóò máa kó gbogbo nǹkan tàà sọ yóò máa kó sínú ilé tí ó máa jẹ́ ìdàkejì bídá náà nítorí àsìkò mi ọjọ́ ti lọ mo sì ní nǹkan tó pọ̀ wájú ni mo fẹ́ mo sì fẹ́ fi ṣe wọ́n láǹfààní àṣẹwárí nítorí pàtàkì tó ń lẹ̀bí túnlẹ̀ ṣe pàtàkì tó àti nítorí ewu tí ń bẹ fún àwọn ọ̀rọ̀ àdìsọ́kà àwọn ọ̀rọ̀ àdìsọ́kà pé ọ̀rọ̀ tó léwu gẹni èdè tó ẹkùn gẹgẹ ni pẹ̀lẹ̀ sí wa èdè tó ẹkùn àmọ gbogbo àwọn iṣẹ́ ìsìláàmù tó kù tá a mọ́ lórí nítorí ọjọ́ pàwọn sálábù àwọn ẹni àná wọn a máa lo gbólóhùn súnnà fún nǹkan tó bá ti rédè alkùnrán àti àlìdì nínú àwọn ọ̀rọ̀ tó bá ti níṣe pẹ̀lú àkídà torí ẹ̀ ọ̀rọ̀ tó bá ti níṣe pẹ̀lú àkídà pẹ́bà ìsìn ibi tó ti máa ń mú òun náà nínú alkùnrán àti súnà àti àlìdì òun náà dẹ̀ máa ń pè ní súnà tó máa ń gbóòrò súnà fún yẹn ní tí ò bá ti inú kẹ́yà di kèzòrí àbúkẹ́ ẹ̀rọ ní dídá so nítorí ẹ̀rọ jẹ́ pé in tó bá ti jẹ́ kó ṣe dédé gbogbo àwọn àdìsọ́kàn tó bá ṣe dédé Al-Qur'an tó lẹ̀ ṣe dédé hadith annabi òun náà ń pè ní sunna afọ́wà bí kèmí àtàwọn ọmọ tààlá nínú majmu'ul fatawa wọ́n sọ wípé wà náà fún sunna ti fi kàlámì sálà wọ́n ní kó lóun sunna nínú àwọn sálà tábà nínú súnà nínú ọ̀rọ̀ jọ́sìn ó kó kínú wà bílẹ̀ ti kọ̀dá bẹ́ẹ̀ ló kó kínú náà àkídà nínú àwọn ẹ̀rọ àdìsọ́kàn wà ìkádà kẹsí ohun mímọ̀ nǹkan nínú àti súnà wọ́n ní bó tilẹ̀ jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfa àsálà tọkọtíra ti súnà nípa súnà yẹ àwọn àbá àtàrà gbọ́kọ̀ tí àkà pè ní súnnà àwọn tí àkà mẹ́ta àbá súnnà kọ àwọn àbá àtàrà gbọ́kọ̀ tá pè ní súnnà wọ́n ní tí wọ́n gbàdérò pẹ̀lú pẹ̀lú kíra wọn ọ̀rọ̀ àdìsọ́kàn ni wọ́n mẹ́rin sábàtọ̀ pé kíra yìí wọ́n á kọ́ tí àwọn àpè ní súnnà lọ́dọ̀ wọn ọ̀rọ̀ àdìsọ́kàn ni wọ́n وعلي الدرداء رضي عنه حتى أبو الدرداء قالوا كما أعتبوا به اقتصاد في السنة خير من اجتهاد في البدع وني اقتصاد في السنة كاتي أنه كاتي سنة نكاتي كما تايو إن كاتي سنة نكاتي كاتي أنه لديتي من سنة نكاتي خير من اجتهاد في البدع قلوا لي قلوا لي قوة lọ́dọ̀ náà ọba dúkálá fẹ́ máa gbìyànjú nínú fídíà náà ìtumọ̀ rẹ̀ ni pé títún nàbá sọ fún yín pé nǹkan yìí mẹ́ta ní kẹ́ẹ̀sì kẹ́ ẹ má ṣe ju mẹ́ta lọ ó lóore fún ibi kẹ́lẹ́ fẹ́ ṣe 100 lọ nítorí pẹ́fẹ́ gbìyànjú kí ẹni bá àgbàládá tọ́pọ̀ tó bẹ́ ìgbìyànjú tẹ́lẹ́ fẹ́ ṣe tẹ́ ìfẹ́ sí 100 yẹn ìgbìyànjú fídíà ni mẹ́ta títún nàní kẹ́ẹ̀sì kẹ́ẹ̀jẹ́ kó ju mẹ́ta ẹgbẹ́ báwọn yẹn tó mẹ́sẹ̀ láwùjọ àwọn yóò kó sí mẹ́ta náà lára làbẹ́gbẹ́ adéká ṣe àà ah, ah, mẹ́ta yìí kéré èmi ó ṣe sí tàbí wọ́n bá ṣe èmi ó ṣe sí mílíọ̀n so nǹkan tí mo sọ lè sọ ni kí àbúbáyìí wò káàbù sọ ni nǹkan tí àbújá dá sọ ni pé ká ṣe súnà ní ẹnu bó ti ma bí nǹkan ti wá nu súnà ká má jẹ́ kó lékún ó lóore fún wájú kí a ṣe kí ni ká mọ́ láfẹ́ ṣègbèyànjú nínú fídíà lọ wọ́n jẹ́ pẹ́gbẹ̀ ìta fẹ́ máa ṣe àdájá rẹ̀ ní tí ò sínú sílẹ̀ àwọn alamófin ẹ̀fún yẹwa nínú ẹ̀sìn ọlọ́wọ́ bò ní gbà kódà ọlọ́wọ́ bò dá padà sí wa ọ̀rọ̀ tí mo kàí àìmọ́mù dárì ní wọ́n gbà wá nínú súnánù dárì ní wọ́n gbà wá so wọ́n tó ẹlẹ́gbà wá kàtẹ́gbà látọ̀rọ̀ Abdullahi bin Mas'ud tó sọ yí pé al-qasdu fi sunnati khayrun min al-ijtihad fi ká ṣe ìwọ̀ntúnwọ̀nsì ká ṣe dédé nǹkan tí súnnà gbé wá fún wa ó lórí fún wa ju kí á ṣe kálá ń ṣe gbìyànjú ká wá ṣe tí ò ti inú ẹ̀sìn lọ so eré báyìí ààrí asáàrù yẹn ní súnnà dáàrí mi ní mọ̀jẹ́lẹ̀ alákọ̀ọ́kọ́ asáàrù nọ́mbà 72 àádẹ̀rí nínú àgbéhàfí nínú àsúnnà kúrọ́ títí àgbéhàfí ní mọ̀jẹ́lẹ̀ ẹlẹ́kẹrin 19 so ṣe àìbá ní wọ́n ní asáwì lálàbí àdádá tábàlù wọn jẹ́ ọ̀sẹ́ pẹ̀lú sọ̀rọ̀ sọ̀rọ̀wí ni ààrẹ asáwì bẹ̀ ọ̀rọ̀ àbá àwọn tí mo kà ìlú tèmi àyí àkéṣe ní mọ̀júmọ́ ìfàtàwà ni wọ́n ti sọ mo ti ní tèbílẹ̀ kan yìí wọ́n sọ nù àmúrù bí màrú wà náà yíwa ní múta ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yìí ní page seventy seven àbábà sọ wọ́n jà wọ́n sọ nínú jámẹ́ pẹ̀lú ní page ní wọ́n wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfáà tí wọ́n jẹ́ ní gẹ̀yìn àwọn àfáà ìgbẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹ́ wọ́n ni yàkúsù súnnà tàbí mẹ́ta tààlàkú bílẹ̀ ìkẹfọ́ wọ́n ni wọ́n máa lo súnnà fún nǹkan tí ó níje pẹ̀lú àkídà nìkan na máa lo súnnà fún oríbáyìntì wọ́n ni lè á nà ápùdì wọ́n ni ẹni tó bá ti yapa níbi ọ̀rọ̀ àkídà ó ní ewu tó tóbi gan ṣẹbárí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ìsìdírọ́pù wà ń bẹ̀ kéèsì àwọn àfáà ìgbẹ̀yìn nìkan kódà àwọn àfáà ìjọun àná àwọn àfáà so ni so mo wá fẹ́ kó àwọn átàrùbá fún wa inú ma fi ìrọ́pọ̀ àwọn agbárò wà fún alórí ilé báyìí ó dájú pé gbogbo tí mo pèsè àwọn ilé sọ́tán ó yé báyìí sí ó dájú bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rò pé màá lè sọ́tán mo rò pé màá lè sọ́tán àbáwa nínú àwọn agbárò tó fi tó fi yé wa bẹ́ẹ̀ wípé àwọn sálàbù ká máa sọ pé súnnà tábàlógbólò súnnà kí sábà ń lò fún ọ̀rọ̀ àkídà nìkan náà máa ń lò fún tóbi rẹ̀ tàbí ọgbẹ́ káwọn èèyàn sábà ń pàwọn ẹ̀lọ́ sí súnnà ẹwà sí súnnà ẹwà sí súnnà à ń tó ní dídàkídà tó lálàáfíà kéṣe tí ò ń sọ̀rọ̀ èèyàn là ń pè yí sí ẹgẹ́ báwọn èèyàn ti máa ń sì gbórí láwùjọ wa tí ò jẹ́ káwọn èèyàn darapọ̀ mọ́ súnnà ni àbáwá Sufyanu ibn Uyayna Sufyanu ibn Uyayna ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ sọ yìí àìmọ́mù lálàkárí ọgbà wa nínú sharh usul i'tiqad ahli sunnah àbáwá àìmọ́mù lálàkárí Al-Imam Sufyan ibn Uyayna tí mo sọ yìí

sí hijira nẹ́bì kò pé ọgọ́rùn ọdún méjì kò pé fún ọdún ẹ̀rí yà ó túnmọ̀ sí pé wọ́n súnmọ́ sí pà nẹ́bì jẹ wọ́n wà náà wọn tẹ́júrì mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn ni mo yẹ́fà yọ gẹ́gẹ́ nìyẹn ó wà náà wọn tẹ́júrì mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yẹn kí ni wọ́n sọ ọ̀rọ̀ yìí ẹni tó gbà wá Abubakar ibn al سمعت سفيان بن عيينة يقول وانا مقبل سفيان أما عيينة تطيب السنة عشر إذا قلت سنة إن كموان kí ni wọ́n bẹ́ sàlàyé fún àwọn ṣúnnà rí wọ́n ní nǹkan mẹ́wàá ní ẹwà jẹ́ káwọn nǹkan mẹ́wàá sọ́kà yìí tí ní jìyà ní tẹ́lẹ̀bà wẹ̀ pé ìtàwọn sálàmù ń pè ní ṣúnnà yàtọ̀ fún ní ṣúnnà mẹ́wàá ni fàmàkúnnà fíhì fako ìsàkùnmọ́lá sunnata ẹni tí mẹ́rẹ̀ wáyé bá ń bẹ lára rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ti kọ̀m̀pìtì súnnà ni wọ́n ni alákọ̀ọ́kọ́ wọ́n ni wà mọ̀ ń tàọ̀tà mínà ṣe ìhàn ẹni tó bá wá fi nǹkan kálẹ̀ nínú àwọn nǹkan tàbẹ́ sọ ìkìdájọ́ rẹ̀ rẹ̀ o ẹni tó bá fi nǹkan kálẹ̀ náà wọ́n kan mẹ́wàá tàbẹ́ sọ òun náà ní ká fi ìgbàgbọ́ nípa àkọọ́lẹ̀ ọdá àbábẹ̀ ẹ̀rẹ̀ ṣe ìtẹ́sọ́ ìrìnlẹ̀ yọ́ balaga tí wà tẹ́lẹ̀ tí kò gbẹ̀sẹ̀ ọ̀rọ̀ kọ́dáwù ni bàbá wa sùfí ọ̀rùn ìyé náà tí wọ́n kú ní 198 nǹkan náà ọkọ́ tó ní ọjẹ́ nǹkan mẹ́wàá súnnà tó pé ẹni tí ó bá fi lè yapa òjínú àrùn súnnà mọ̀ yẹ ni pé eléyìí báyẹ̀ tí ó bá jẹ yapa òsín ní islam ni súnnà ní islam gẹ̀gẹ̀ nágbà yóò lórí wà á na súnnà tayẹ islam nǹkan tí alimọ́ mọ̀lùbá bá harí ń sọ nìyẹn ẹ̀yà náà wà fún pè ní súnnà nìyẹn so ìsìbátù kọjá aláwọ̀kọ́ nìyẹn kábi kọjá àkọọ́lẹ̀ kádàrá kábi orílẹ̀ ẹlẹ́ẹ̀kejì wá jẹ́ tìdíìmù àbíbákírín wà ìrọ̀rọ̀ hmm? àti káàkì àbúbákírí àti orímọ̀ òjíwájú pé àwọn lọ̀gá àwọn sọ̀hábà àwọn sì ni wọ́n jẹ́ aṣíwájú lẹ́yìn alẹ́bí sallallahu alaihi wasallam ẹni tí ò bá tẹ́lẹ̀ yìí ó bí ó bẹ̀ẹ́ ní bídíà bí ó bí ó ní bídíà náà

bákanáà wà sírọ̀ àti afárátá kọjá lórí ẹ̀ lọ́jọ́ ìgbèlà òkèyàmà gbogbo àwọn eléyìí báyìí sẹ́ni tí ó bá gbàgbọ́ yóò gbàlára ẹjọ́ ìbágbàgbọ́ yóò jíjẹ́ ti kò ní bẹ̀tẹ̀ wal iman fi qawlin wa amali láti gbàgbé iman tí ń bẹ nínú ọ̀rọ̀ àti inú iṣẹ́ al iman fi qawlin wa amali wíwá nìtì wal Qur'an kalamullah láti gbàgbé al Qur'an kalamullah ọ̀rọ̀ náà ọba ni bákanáà ká nígbàgbọ́ sí àzábùl qabr bóyá ìsìn bákanáà kálímà wọ́n sí albáàdù yọmọl kìyàmà tó ó gbé wájú lọ́jọ́ ìgbèrè kìyàmà wà látàkùtọ̀ ìwò rí ní ṣàhádà ti àlà mùsùlùmí láti máa sọ pé mùsùlùmí tó kú yọba àjẹ́nà ní jíǹbẹ́ náà jẹ́nà báyìí àwọn kan mẹ́rẹ̀ wáyé kárí mùsùlùmí tó kú báyìí a àgbọ̀rọ̀ sọ pé ó ti jọba àjẹ́nà ní tàbí káwọn ẹ̀ka àjẹ́nà ni ara ẹ̀ka kọ́lọ̀ bá fi wọ́n sínú àjẹ́nà ni yàtọ̀ fẹ́sẹ̀ yìí táwọn èèyàn sọ bí pé àwọn bàbá wá ti wà láàjẹ́nà báyìí wọ́n retí àwọn kí lẹ gbára lé wà látẹ́kọ̀tọ̀ ìrùbí ṣahádà ti ara mùsùlùmí ẹ gbọ́dọ̀ lámúlẹ̀ pé mùsùlùmí tẹ́sí wà náà jẹ́ nàbáyì ìdámọ̀tọ̀ ní pé àwọn aka dáadáa tó kókú lórí dáadáa pé báyìí ta ní sọ̀rọ̀ yìí Sufyan ibn Uyayna tó kú ní 198 ìtànkù ní súnà lọ́dọ̀ tí wà yóò àdìmọ́mù Shafi'i mọ́rẹ́ ti tẹ́lẹ̀ kejì àdìmọ́mù ta ní o àdìmọ́mù Shafi'i wọ́n bí wọn ní 150 lẹ́yìn ìjú àrẹ́sọ̀lọ́sọ́lá ọgọ́rùn-ún ọdún kan ó lé kí lẹ́ pé àádọ́ta wọ́n ti kú ní 204 ìwọ́n òṣàbí olójú 54 years lọ láyé ìwọ́n òṣàbí tá ariwo bọ́jẹ́ bọ́jẹ́ kàǹkà tó wọ́n lójú 54 years lọ 54 years ó wájú ìtumọ̀ tó ní torí ọlọ́run wọ́n láì wọ́n àwọn aráàtìkò ti wá láre bàbá 54 years ní ìbẹ̀lẹ̀ bọ́ọ̀lù lẹ́ẹ̀kọ́ gọ́ 54 years pariwo góòlù bọ́ọ̀lù àbílẹ̀ 54 years kẹrì làfà gbogbo ayé yìí jẹ́ pariwo ego nílé bọ́ọ̀lù 70 years ní bẹ̀lẹ̀ gọ́ọ̀lù jẹ́ pariwo go orí bá yìí ń bẹ́ ń jẹ́ ayò ọlọ́pọ́n àtàyò olúdò bàbá sọ wípé alkọ́ọ̀lù fi súnnàtì alẹ́tì ánà àléhà bàbá ní ọ̀rọ̀ nípa súnnà tí mi wà lórí ẹ̀wù alkọ́ọ̀lù bí súnnà ti lẹ́tí ana àléhá wọ̀rọ̀ àìtù àléhá lẹ́bínà wọ àìtù hùn mítìlá sufiyan wà malik wọ̀rọ̀ ìrọ̀hùmà wọ́n ni alkọ́ọ̀lù bí súnnà ti lẹ́tí ana àléhá sábàbẹ́ sọ̀rọ̀ nípa súnnà tí mi wà lórí ẹ̀ wọ̀rọ̀ àìtù hùn gẹ́gẹ́ bí Sufyan wà Málìkì àti Málìkì wà ghairihima àtàwọn fẹ́ ọ̀sọ̀fọ́n méjèèjì tí mo rí àtìkọ̀ọ́rùn bí ṣàhádàtì Allah ilaha illallah súnà ò tẹ́mi wà lórí ẹ̀ òun náà ní káfírin lẹ̀ ìgbàgbọ́ nípa pé kò sẹ́nì kankan tó yẹ káàmọ̀ ìsìn àpọ́lọ̀ wà nìkan ojú àdìmọ́mù sáfì ń sàlàyé nípa súnà táwọn wà lórí ẹ̀ tí àwọn هنا الإقرار بشهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وأن الله على عرشه في سمائه kágbà pé Muhammad èyí tí ọlọ́wọ́ bá ní kásìgbà pé ọlọ́wọ́ bá ìkẹ́lá wà ní wà lókè àlàárọ̀ṣì rẹ̀ ní sánmà lókè sánmà súnlẹ̀ wọ́n sàrà yìí bá kágbà pé ọlọ́wọ́ bá ìkẹ́lá wà lókè àlàárọ̀ṣì ní sánmà orílẹ̀ yìí yàkùrùbù mi orípa ń sì wàyẹ́ ń dìlù ilẹ̀ sàmá ìdúnìyà kàmàtà bákanáà ṣúnà tí wà wà lórí ẹ̀kùn ti bá wà fà tèmi lórí ẹ̀sẹ́ ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn onípọ́nà ọba àlékẹ́lá máa sọ kalẹ̀ tí sánmà ayé ọba ti wù wà zákàrọ̀ sáré lọ́lẹ̀ ẹ̀tìkọ́ àríwọ̀mù sábẹ̀ tó wá sàlàyé wọ́n wá sọ gbogbo àwọn ọ̀rọ̀ àdìjọ́kà tó kù náà wọ́n kà lọ

wọ́n ní súnà tọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yà kí náà fi súnà o eléyìí tọ́jọ́ ọ̀rọ̀ ẹ̀yà alẹ́tì mẹ́ta ọ̀kà mi ní àkọ́sìlàtà tó yẹ pé tí ìyàn bá fi ẹyọ kan lẹ̀ nínú ẹ̀ tí ìyàn bá fi ẹyọ kan nínú ẹ̀ nínú ẹ̀ lámìyàkú là ó ní òun ò ní máa sọ òun ò lè sọ orúkẹ báyẹn tó àwòyú mi ní bíhà àbọ́sọ pé òun ò lè gbàgbọ́ lámìyàkú mi àhìà kò ní jó ní súnà máláyé lórí àwọn ìsìn al-imanu bil qadar òun náà kọ́ìrì yìí wọ̀ ṣẹ́rì yìí orí inú rẹ̀ ní àbábùnú rẹ̀ súnmọ̀ tàbíkún àhàdì lẹ́yìn náà kágbà àwọn àhàdì gbọ́ kágbà àhàdì lódodo wal ìmánu bí ha káti nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ wà ìlàm yà ìlàm tafsirul hadith kódà èèyàn bá ma mọ ìtumọ̀ hadith yẹn ọgbọ̀rọ̀ gbàgbọ́ wà yà blúgbù àkùrù lákàyè ọba

ìmọ̀ sáyẹ̀nsì sọ pé ìtọ́sọ fún ráìsì jẹ́ nìyẹn tó sọ torí pé tẹ́rí ètìtì ìyẹ́ kan nínú ìyẹ́ rẹ̀ méjèèjì àrùn ló wà ńbẹ̀ ìyẹ́ kejì ìwòsàn tí èsì máa fẹ́ wọnú nǹkan ìyẹ́ tí àrùn wà ńbẹ̀ ni ó ti síwájú kò ní tẹ́lẹ̀ sí ìwòsàn mẹ́mẹ́ kò ní tìbọ̀ tẹ́bá wá gbà mú tẹ́bá yìí tìbọ̀ ìwòsàn ààrẹ tó fi sí ibi oúnjẹ yẹn ibi ìyẹ́ kejì rẹ̀ ló wà wàláì sáyẹ̀nsì kọ̀ǹfàmù ẹ̀dẹ̀dẹ̀ ń sọ fáwọn alákòwé ògbà alákòwé wo ògbà nígbà tó jáde pẹ̀

so uh, nítorí àsìkò mi so bàbá ìsọ wípé wà láàrí òkọ́ọ̀sìmù àhàdàn oríwá ìsìn èyò ti gbọ́dọ̀ máa ṣe kíni èyò gbọ́dọ̀ máa bẹ́yàn kàkà ti fàǹfà lórí ọ̀rọ̀ ìròyìn ọlọ́ọ̀bà lọ́sùn tààrà tààrà èyò gbọ́dọ̀ máa ولا يخاصم أحدا ولا يناظر ولا يتعلم الجدال èyàn ti gbọ́dọ̀ máa tí mọ̀ náà sọ́rọ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn kí ẹ̀ tí ma lọ máa kọ́ ìmọ̀ eh, jìdáàl àwọn ìmọ̀ fẹ́ pé ní ilmù kàláàmù kí o fi ma já àwọn òrùn yọ́rọ̀ ọba níyàn ìyàgbọ́dọ̀ lọ́pọ̀ wal kàláàmù bil qadari wa ghayrihi min as-sunnati makruh kama wá tako kama sọ̀rọ̀ tí ó ma tako kọ́dà àti àwọn nǹkan mí nínú súnnà makruh kí nǹkan tà kọ́ ni alkalam yẹn pé ilmù kalam ló lọ kọ́ irú ẹni bẹ́ẹ̀ ò ní jó ní súnnà kódà kọ́ bá jẹ́ pé pẹ̀lú ilmù kalam yẹn ó padà ṣe déédéé tí súnnà fẹ́ ká sọ ló padà gbé jáde ṣùgbọ́n náà tó gbà débẹ̀ ọ̀rá ọ̀nà ilmù kalam ni kìí sọ̀nà dẹ̀lì irú ẹni bẹ́ẹ̀ ò ní jálù súnnà àrísòrí kó ti gbà kò ní jálù súnnà torí ẹ̀ wọ́n ni wọ́n kùránù wọ́n mọ́rọ̀ yẹn lọ wọ́n ni wọ́n kùránù kàlámù lọ́hì lẹ́sàbí makhlúkì nínú àwọn ọ̀rọ̀ àdìtọ́kà tẹ́yà gbọ́dọ̀ fẹ́ ọkàn lẹ́nu ẹ̀ tó wẹ́lẹ̀ wáyé fẹ́ ọkàn lẹ́nu ìrìn jáde súnnà òun náà ni pé alkùnrin ọ̀rọ̀ wà ní lẹ́sàbí mahlukin kìí tẹ̀dá wà láà tàbíòkù àtàkùnà lẹ́sàbí mahlukin ó kì ní jẹni tí ó lẹ pẹ̀lú kó sọ pé kùnrin lè tẹ̀dá ọlọ́wọ́ wa fa inna kalama Allahi lẹ́sàbí báyìí ni nínú tó nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ ba lọ́sùn náà sára ní ṣe Ah, wọ́n ní èyàn gbọ́dọ̀ nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ wà láàyò náà bè tí yí àhàdàn àti gbọ́dọ̀ máa ti fàǹfà pẹ̀lú ẹni kankan lórí ọ̀rọ̀ ètò oníṣe pẹ̀lú alkùnrin kama wọ́n ti fàǹfà láti tapò ìlà ákìrì máa zákàrọ̀ mi màtá ìlú Ali al-Madini ni alimam Ahmad náà sọ orí máa ń sì àbẹ́ẹ̀rẹ́ ni àpá wa sáhàlùbùn àdìlá àtúntàrí báwọn náà ti sọ nìyẹn so alimam Ahmad ti wọn àwọn wọ́n kú ní 241 241 orí alimam ahmed bin hanbal ni wọ́n kú so al-imam abdulsari bin abdullahi abdulsari wọ́n kú ní 273 ìgbà táwọn náà sọ nìyẹn wọ́n lápọ́jọ́ ti lọ ní gbogbo àwọn nùsùsù yẹn mú kọwá ti rí so káàdì bá wọn pé àwọn àfáà sálàbù wa sábà sọ pé súnnà lọ́dọ̀ tí wọn ní sábà lérò òun náà ni àdìjọ́kà tó lálàáfíà tó ṣe dédé àti sábà sí súnnà ti sáà ń pè láàrín súnnà gẹ́gẹ́ nìyẹn nígbà tí ń pè ní usulu súnnà gẹ́gẹ́ ni ẹni tó bá sì wà lórí ẹ̀ lọ́wà lórí súnnà tó tó rẹ̀ jẹ́ pé ọ̀daràn ìgbà tí ó gbé sókòtò ó tí ìdáàlù súnnà àyàtìgbà tó bá wà lórí àwọn ìpìnlẹ̀ yìí ó yẹ bá ní ọ̀n ni ẹ̀rọ fílà òjì ìṣẹ́ ìdáàlù súnnà àgbà tó bá wà lórí àwọn ìpìnlẹ̀ tá sọ̀rọ̀ tó yẹ bá ní ọ̀n ni ẹ̀rọ òjì ìṣẹ́ ìdáàlù súnnà àgbà tó bá wà lórí ẹ̀hà ó gbé sókòtò ọ̀daràn ìgbà ni ọ irú òrí tọba wà lórí ẹ̀ láwá fi orí orúkọ ẹ̀ lápẹ̀ ọ̀ alẹ̀kẹ́ ọ́nà kọ́dárí tọba ẹgbẹ́ kọ́dá ọ̀gbọ́ takùn alẹ̀kẹ́ ọ́nà múrùjí tọba ẹgbẹ́ bí ọ̀rọ̀ ìmáàni ló ti gbé gbági alẹ̀kẹ́ ọ́nà kọ̀ọ̀rìjí tọba ẹgbẹ́ bí ọ̀rọ̀ ìmáàni náà ló ti gbé gbági bẹ́ẹ̀ lálẹ́kẹ́ ọ́nà mẹ̀ẹ̀tẹ́lì ní tọba ẹgbẹ́ bí ọ̀rọ̀ ìmáàni náà ló ti gbé gbági tọba ẹgbẹ́ bí ọ̀rọ̀ kùránì ní alẹ́kẹ́ ọ́nà mẹ̀ẹ̀tẹ́lì alẹ́kẹ́ ọ́nà jámi pẹ́lá ní orísìírísìí bẹ́ẹ̀ lọ tọba ẹgbẹ́ bí ọ̀rọ̀ àwọn sọ̀hábà ní ápì ọ̀ ní ṣíí ní tó ẹgbẹ́ bí àwọn tìfàtù lọ́ ni a lè tí ó ní jahmi a lè tí ó ní àṣàárì oníbẹ̀rẹ̀ a lè tí ó ní mẹ̀rẹ̀tẹ́zìrì tọ́kà àwọn náà tako tìfàtù ọlọ́wọ́ bá lọ́sùn náà tààdà so gbogbo àwọn nǹkan yìí ló ṣe pàtàkì gan tí a láti ta láti gbọ́ yìí so òun ló fà tó fi tíra tí wọ́n kọ tí wọ́n pèlè orúkọ súnnà àwọn tíra àwọn tákọ tápèlè orúkọ súnnà so àwọn tí àyẹ̀ tán gbà lérò nínú ẹ̀ òun náà lọ́rọ̀ ọ̀rọ̀ àdìsọ́kàn jẹba lọ máa wọn tí àyẹ̀ tẹ̀ kálọ́ látòkèdélẹ̀ ọ̀rọ̀ manhaj àtọ̀rọ̀ àkílà rẹ̀ bàbá mẹ́ orúkọ súnà láti pè ó mọ̀ ní kéńtọ́ wà nù tíra yẹn òní súnà tí wọ́n ti kíni sọ́kò orúkọ tíra yẹn lónà àwọn tíra tá rí bẹ́ẹ̀ tó rí bẹ́ẹ̀ òun náà ni tíra kíni àsónàtù eléyìí tí alimam ahmed bin hanbal ṣe imam wọn ni mo lọ́wọ́ kúrẹ́ 241 nínú àwọn ìdákùnrin ilẹ̀ ọ̀rọ̀ ni àsónà dídínà àdìdáwù àti jìtánì ibn abuja ibn abi dawud àti jitani àwọn náà kọ súnnà ṣùgbọ́n súnnà tí wọ́n a lọ wọn tíra àdíjì wọn tọ́kẹ̀ súnnà nìyẹn súnnà tọ́kẹ̀ súnnà abi dawud so ahmad abu dawud àti jitani ọkùn ní 275 so ibà nìsí bákan náà á rí tíra àkátọ́kẹ̀ yà súnnà ibn abi asim ibn abi asim 287 so súntíra yẹn náà ọ̀rọ̀ àdìtọ́kà ọ̀rọ̀ mọ́nà àjìdàmọ́nà fi ń sàlàyé a rí súntíra súnnà tí abdullahi bin ahmed tí wọ́n kọ abdullahi ọmọ imam ahmed ọmọ bíbí ọmọ ahmed gẹ̀gẹ̀ abdullahi ṣé bá ń sì so ọmọ ahmed ahmed méjì àfà ńlá ńlá ni wọ́n tọ́lì àti abdullahi àfà ńlá ni wọ́n abdullahi bin imam ahmed lọ́pọ̀ tíra súnnà yìí àwọn kú ní harun al-khallah al-khallah tíra súnà tó pèrè àsúnà tó lè kọlá àtàwọn náà kọ àwọn kú ní tílọ̀ náà rẹ̀ lẹ́bùn làwọn kú ọdún kejì tí àlìmámù Tọ́bárì tí wọ́n kú ìmámù fàṣírí ọdún kejì táwọn ọdún tó tẹ̀lé ọdún tó wọ́n kú torí kírísẹ̀ ní ìmámù Tọ́bárì kú àwọn kú ní tílẹ̀ lẹ́bùn bákan tí àsúnà ni àwọn kú ní tírí 27 àwọn náà kọ tíra sápẹ̀ ní àsúnà gbogbo àwọn tíra tí mo sọ ìsúnà súnà náà korúkọ rẹ̀ tí a bá lọ wọ́n àwọn tíra yẹn tán ní súnà tán kọ́ wọn àdìsọ́kà sí mọ́ra fẹ́bàrẹ́sì bákanáà asúnnà tó lè lè àbẹ̀kọ́tìn suleiman bin muhammad al-tabari fẹ́bàrẹ́sì a sahibul ma'ajin takuni 360 kitaba mẹ́rẹ̀ ni asúnnà tó lè abishe al-asbahani lè abishe al-asbahani takuni 369 fẹ́bàrẹ́sì harin bẹ̀ bákanáà الشر والإبادة على أصول السنة والديانة تتي عبيد الله بن بطة عبيد الله بن بطة الشهوة الإبانة على أصول سنة على أصول سنة والديانة أو كنتي السمو بكنا شهو سنة لابن أبي الزمني تاو كنتي 99 ويبا أنت àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé tó yẹ pé ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ tó Ibn Manda títí wọn náà wà ń bẹ̀ wẹ́bà ń sì so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àfáà àti tí àfáà wa kìnnìyàn wà ń bẹ̀ Al-Barbahari so gbogbo àwọn eléyìí ló túnmọ̀ sí wípé ìtàn wọ́n pè ní súnnà wọ́n lè lè àlàyé nípa súnnà nípa súwẹ́wẹ́ wọ́n lè lè so àsìkò méjì tẹ́lì ọwá ẹ̀jọ̀ wá kúkín wá lọ síbi dáwòrú súnnà gan àbí àníyàtú súnnà gan sí islam mùsàmà ó ti lọ́sẹ̀ pé àti sábà ó túmọ̀ sí wípé a ń láti gbàgbọ́ yìí nǹkan pè ní súnúnà jà a sì mọ ipa pàtàkì tí súnúnà kó níbi títún àwùjọ ṣe pé báyìí kù gbogbo àwọn sálábù wa tán lọ tá a ka ọ̀rọ̀ wọn yìí àwọn wọ̀nyí ni wọ́n tún àwùjọ ṣe àwùjọ wọn ti dà ànábì sọ lọ́wọ́ sọ́lá nígbà tí ó tọ́lọ̀ wà nígbà gbèdìde ọlọ́wọ́ bá gbèdìde pẹ̀lú súnúnà láti táwùjọ sí ni ẹ̀ńtà ànábì ti fọ àwùjọ mọ́ òun náà súnúnà ànábì sọ lọ́wọ́ sọ́lá àwọn sálábù náà táwọn náà fi gbọ́ sẹ́yìn àwùjọ tó súnà ti pàtàkì gan tàbá fẹ́ káwùjọ àìkó mọ́ fóòn bí àwọn àwàbàjẹ́ agbọ̀dọ̀ agbọ̀dọ̀ padà sí súnà lẹ́tọ̀ lọ́sẹ̀lẹ̀ torí pé súnà ni ó kọ́ wa wípé àgbọ̀dọ̀ parọ́ àbí súnà kọ́ ni ó kọ́ wa bẹ́ẹ̀ súnà ni ó kọ́ wa pé àgbọ̀dọ̀ ṣe dìná súnà ni ó kọ́ wa pé àgbọ̀dọ̀ jẹ rìbá súnà ni ó kọ́ wa pé àgbọ̀dọ̀ pààyàn súnà ni ó kọ́ wa pé àgbọ̀dọ̀ tó gbogbo súnà ni ó kọ́ wa pé àgbọ̀dọ̀ ṣe bíjà súnà ni ó kọ́ wa pé àgbọ̀dọ̀ ṣẹbọ súnà ni ó kọ́ wa pé àgbọ̀dọ̀ tó gbogbo òun ló kọ́ wa pé àgbọ̀dọ̀ ṣe gbogbo ìwàbàjẹ́ pátápátá súnnà ní ọ̀tàkù tó ló fi ẹgbẹ́ súnnà ti pàtàkì gẹ́ tàbá fẹ́ tún àwùjọ ìṣe tó lùbà tàbá tó ṣe bẹ́ẹ̀ káwùjọ ìtún lálàáfíà tó ẹ̀rẹ̀ ìgbé gbogbo àwọn tí wọ́n ti ń ṣe súnnà ẹ̀rí wípé àwọn wọ̀nyẹn àkáyéjì ni wọ́n jẹ́ àwọn wọ̀nyẹn èèyàn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n jẹ́ láwùjọ kódà gan ìkúnlẹ̀ ti ń di wàhálà yìí súnnà lọ́pọ̀ kúnlẹ̀ hàn ìkúnlẹ̀ inú àbàjẹ́ ti ń bẹ láwùjọ inú fàsáàdì ni ó kàn jẹ́ pé ó lọ́pàpọ̀ máa dà ó sì lọ́pàpọ̀ máa

tánàbí sọ pé tó bá yẹ kó bá lẹ́tọ̀ fún òun ìyàwó lọ ọ̀bá ní kọ́ máa ti mọ́kọ̀ àmọ́ torí púpọ̀ lẹ́tọ̀ kẹ́nìkan tí òun pẹnìkan láti kó jílẹ̀ ìlànà àwọn àbáwá fẹ́ máa gbà sáwọn sọ pé àsúnmọ̀ káwà bẹ́ inú

wọ́n mọ̀ pé tó bá padà yẹ́ padà yí ẹ̀yìn náà tó yẹ́ báyìí tọ́lọ̀ bá ríkẹ́ wá fẹ́tàánú tó ilé ìbáyìí náà nìkan kí aláwọ̀fàní àtúnṣe lónìí هذا والله أعلم سبحانك اللهم وبحمدك